gbogbo sọ̀ndà eh. gbogbo sọ̀ndà eh. gbogbo sọ̀ndà. Eh. tó sálé báńkì kò ti sí wàhálà. tó sálé báńkì kò ti sí wàhálà. ti baraka báńkì understanding ni. ti baraka báńkì understanding ni. mílíkì sùn sọ̀ndà dé. gòbè gòbè. gòbè yálà yà wọ́n wọ́n gòbè àwọn bá wọ́n. wọ́n dá nǹkan wọn wọ́n lọ fẹ́nẹ́ sí ní dodo. there is fire on the mountain. run run run. there is fire on the mountain. run run run. òkè àti gbó kò sẹ́ ní tó lè dúró ìyá ọlọ́yàwó kò tó bẹ́ẹ̀. gbogbo sọ̀ǹda báńkì understanding ni Bilikisu sọ̀ǹda dé kòbé kòbé gbàngbàlá yé wa gbàngbàlá yé wa gbàngbàlá yé wa wọ́n lọ fẹ́nẹ́ sí ní dòdò. there is fire on the mountain run run run there is fire on the mountain run run run. àlejò ibẹ̀ gángan nílé èṣù kọ́ńdà lọ́jọ́ tẹ́ ibẹ̀ lówó ìhòlòyòwò ìyọlọyọwò gbogbo sọ̀ndà gbogbo kò sí sí wàhálà tó sáńlé kò sí sí wàhálà ti Baraka báńkì understanding ni ti Baraka báńkì understanding ni tún sàǹdádé. tòbé tòbé. tòbé yálàyà wọn wọn tòbé àwọn bá wọn. wọn dá nǹkan wọn wọn lọ fẹnẹ sí ní dodo. there is fire on the mountain. run run run. there is fire on the mountain. run run run. àtòkè àtìgbò kò sẹ́ni tó lè dúró ìyálàyà wọn ò tó bẹ́ẹ̀ gbogbo sọ̀ndà eh. gbogbo sọ̀ndà eh. gbogbo sọ̀ndà. Eh. tó le báńkì kò sí sí wàhálà. tó sáńlé báńkì kò sí sí wàhálà. ti baraka báńkì understanding ni. ti baraka báńkì understanding ni. Bilikisu sọ̀ndà dé. gobe gobe gbàgbà yẹ wa gbàgbà yẹ wa wọ́n dá nǹkan mọ̀ wọ́n lọ fẹ́nẹ́ sí ní dodo. there is fire on the mountain run run run. there is fire on the mountain run run run. àlejò ibẹ̀ gángan nílé èṣù gbangba lọ́jọ́ pé ibẹ̀ lówó ìhòòhò. lé báńkì. kò sí sí wàhálà. ló sá ń lé báńkì. kò sí sí wàhálà ọlọ́. ìbáraka báńkì. understanding ni. ọ̀gá ìbáraka báńkì. understanding me. ọ̀dàdé kòbé kòbé. ó yá filẹ̀ bàbá tó àìlẹ̀ ọ̀gá alára bá àgbàlagbà inú mọ̀lẹ́ tó jẹ́ mi. wo ah, rọra jà wá kí ló ṣe ẹ. má máa jó tàlàsó etí fún ọwájú mi mo rí ẹ yìí ni sọ̀ngọ́ ló bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi. bàbá mi máa ye ṣágbómi tó lọ́dọ̀ bàbá bò tí mò ń bọ̀. ẹ kí wàá ló ṣẹlẹ̀ ń bẹ̀. kò kọjá lẹ́gbẹ̀ẹ́ sáìtì yẹn ni Baba, tí bá sọ fún mi pé ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní sáìtì yẹn kọ. sáìtì wo. ee wa ṣé torí ẹ̀rọ yẹn bẹ́ẹ̀ wọlé ló wọ wèrè ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ ó rẹ̀ rí confam. Ah, bàbá mi lè fún yín lófo. ojú ẹ ló ṣe kòrókòrò lóbi ṣe pé wàá pè é ọ sọ fún ẹ. mi lè fún yín lófo bàbá ọlọ́run. ó fojú ara ẹ̀rọ rẹ̀ rí bàbá olówó náà ń bẹ̀ ẹ̀ kò ní sí wèrè náà ó máa bì í. ẹ ẹ mọ ọ tó ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká rí ìwò rárá owó wa ni a sì ń gbà á yọ àwọn àwòrán bí ṣe ń sùn ni. ọkùnrin ọdẹ ìgbé yàláyà wọn wọn tó bí àwọn bá wọn dá nǹkan mọ wọn lọ fẹnẹ sí ní dodo. there is fire on the mountain run run run there is fire on the mountain run run run. àtòkè àtìgbò kò sẹ́ni tó lè dúró ìyálàyà wo ò tó bẹ́ẹ̀ gbogbo sọ̀ǹda eh. gbogbo sọ̀ǹda eh. gbogbo sọ̀ǹda. Eh. Lọ́sàn-án báńkì kò sí sí wàhálà. Lọ́sàn-án báńkì kò sí sí wàhálà. Ti Baraka báńkì understanding ni. Ti Baraka báńkì understanding ni. Bílíkìsù sọ̀ǹda dé. Gòbè gòbè. Gbàngbàlà yóò wà gbàngbàlà yóò wà wọ́n dá nǹkan mọ̀ wọ́n lọ fẹ́nẹ́ sí ní dòdò. there is fire on the mountain run run run. there is fire on the mountain run run run. máa lóde ibẹ̀ gángan nílé èṣù gbangba lọ́jọ́ pé ibẹ̀ lówó ìhòlòlòwò ìyọlọ́yọ̀wò gbogbo sọ̀ndà eh. gbogbo sọ̀ndà eh. gbogbo sọ̀ndà eh. tó sáré báńkì kò sí sí wàhálà tó sáré báńkì kò sí sí wàhálà ó lọ́ra ká báńkì. ẹ bọ́ báyìí. ẹ ẹ bọ́ báyìí ọ̀gá yín dà. ẹ wọn lọ ọ sáré lọ mú yẹ̀pẹ̀ ń bibẹ yẹn ọ sáré lọ mú yẹ̀pẹ̀ tá a máa fi ṣiṣẹ́ sáìtì ni. àbólórí burúkú ni ẹmí mo ń bá yẹn sọ̀rọ̀ ló ń ṣe bá yẹn ń bá ń bọ̀. ẹ wọn mú yẹ̀pẹ̀ tá a máa fi ṣiṣẹ́ sáìtì ah. wa náà ni mo ń bá yín sọ. bèrè ṣe yẹ ni àbólórí burúkú ni aláyẹ ẹ ni òun fẹ́ fẹ́ jà àwọn tó di ẹ ni ó ṣe bèrè ṣe yẹ ẹ dàbí ó ṣínú ni. ilé iṣẹ́ tó pariwo àdá tó àlọ́ òpétà yìí ni àdá bíbẹ́ lórí ni o. àbólórí burúkú ni ẹ sún síwájú bí bàbá ẹ ń ṣiyèrè. má gbọ́ yín bí yẹ̀pẹ̀ abẹ́lórí burúkú ni tẹ́ bá jábọ̀ wọ́n á mú yín bí pọ̀pọ̀. abẹ́lórí burúkú ni ẹ wojú ni abẹ́ ṣiyèrè. bílíkì sọ́run mo ṣe lọ sí báǹkì ah, ìyá gìtá bí ìyá gèdè àti mọ̀lẹ́fẹ́ lọ́wọ́ yín. lọ ya sanwó wa jọ má pẹlẹpẹ. wo bí báyìí ọ̀gá dé ẹni ẹlẹ́jọ́ wẹ́wẹ́ is a storyteller bá a kó nǹkan tó dá wa pọ̀. ẹ ẹ ẹ tàbí kíkó fún báyìí wo ó sáńlé tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀. ọ̀gá ńlá owó àjọ tó bá ṣe bí wèrè máa gbọ́n gbogbo yín pọ̀. láìlè ó sì wà ní. olórí fẹ́ anybody double twile. owó eléyìí kéré o owó eléyìí kéré jẹ́ kó rí ẹ̀ pa tún bọ̀ lọ́la o. lẹ́bẹ̀ náà lẹ́bẹ̀ lẹ́bẹ̀ lẹ́bẹ̀. but eh, baraka máa wo bí tó dọjọ́ mi ó yẹ kó mọ̀ pé gbogbo iṣẹ́ tó bá wà ládùúgbò yìí kò sí má fún ẹ lówó ẹ ó rà má ṣàwọn ọmọ iṣẹ́ mi ó jẹ́ jọ́ǹtò rẹ ọlọ́run. Ah, ah. ó aláyé ká ló lọ pẹ́ jù lẹ́pẹ́ ni a ti pa bí méjì inú ẹ máa wá yà wọn o Bílíkísì Sàndá ló ń kí o olórí dẹ̀ wà ń bá sọ ó dà ṣe bí wèrè ó ṣínú ni. nǹkan tó ń bẹ ẹ ah. sọ ẹ àṣírí ni o jẹ́ ń gbọ́nràn ló máa gbọ́nràn o ṣó ti yé ẹ̀yin boys ẹ jẹ́ àlọ́. Ah. gbogbo Sàndá gbogbo Sàndá gbogbo Sàndá ó sá ń lé báńkì ó sì sí wàhálà ó sá ń lé wàhálà ti banking understanding ni ti banking understanding ni kàńdádé tóbé tóbé tóbé yálàyà wọn wọn tóbé àwọn bá wọn. wọn dá nǹkan mọ̀ wọ́n lọ fẹ́nẹ sí ní dodo. there is fire on the mountain run run run. there is fire on the mountain run run run. àtòkè àti pé kò sẹ́ni tó lè dúró ìyálàyà wọn ò tó bẹ́ẹ̀. gbogbo sọ̀ndà gbogbo sanda. tó sáńlé báńkì. kò sí sí wàhálà. tó le báńkì. kò sí sí wàhálà. sí baraka báńkì. understanding me. sí baraka báńkì. understanding me. ìyá mi ti sàn jáde. ọ̀dẹ̀ ìgbàgbọ́ yẹwà. ọ̀dẹ̀ ìgbàgbọ́ yẹwà. Run, run, run. Bate! Bate! Ají ají! Alájì! Bate! Abáwo! Ẹyẹ máa ṣe bẹ́ẹ̀ mọ̀ kí ló ṣe yín. Mo ti máa ń sọ fún yín pé no mọ tuwalè. Tẹ́ bá ní tuwalè ọ̀nà lè lọ lé mọ́ yín o. Ẹni tuwalà kọ́nà yín bá lè là. Gbayì ń tiẹ̀ tuwalà. Ọ̀ṣàmù. Ah! Ẹ ẹ ga iṣẹ́ wo mi ò ní parọ́ fún yín ẹni tó bá rí yín tó lóun ò rí èèyàn ojú ẹni náà ti fọ́ dànù. bẹ́ẹ̀ni o ìwọ mọ yòó ó ti dáyàwó jù aláàjì yàtọ̀ sáláàjì ṣó ti yẹn sẹ àwọn aláàjì kéré mú wa ṣó dáwọn aláàjì eléyìí wọn ti ṣe road work wọn rìn gan oh. wọn ṣe déédéé gbogbo karantina gbogbo ṣara hmm. sixteen hmm. gamani bawadi àwọn eléyìí orí wọn wà ń bẹ gan filẹ. Eh? èmi ò ní fojú pa yín rẹ láéláé <laughs> ẹ tó bá fojú pa yín rẹ ó pa odidi ìlú kan rẹ nìyẹn. <laughs> wàhálà oh, oh. gbọ́jọ́ ọ̀la ẹ̀ gbọ́jọ́ ọ̀la ẹ̀. kó o ṣe é fún ẹ̀ kó ní wí ilé. yóò ṣe é. ọ̀sẹ̀ máa bì mọ́ kí ló máa ṣe é gan-an. farabalẹ̀ farabalẹ̀ èmi ò ní fojú fàyín rẹ lára. àìó sí ọjì wàá ah. gbà yìí ẹni tó bá mọ iye wúrà làwọn kan ta fún. Oh. alájì tó mọ̀jẹ̀. ọ̀rọ̀ ti mọ everybody mọ̀ ẹ̀ kó mọ̀jẹ̀ ó já sí ọ ti sanwó ọpẹ́ kó o máa ṣèléfé àmàmà sẹ́tọ̀ ara rẹ̀ ládùúrà ají aláyí tó mọ̀jẹ̀ láwẹ̀ بسم الله الرحمن الرحيم إن فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أسس سكينة ẹhùn jàre ọmọ ajíkà mọ ẹgbà ohun tí mo bá yín pèsè lẹ́nu ẹ gbìyànjú kẹ́ ẹ ìyẹn pílò tẹ́ fi ń rọrí sùn ẹ kàn fi síbẹ̀ fún bíi ọjọ́ bíi mẹ́ta inshallah pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ rí ìṣèpáyà ó ṣeé ṣe kẹ́ ẹ rí nǹkan kan lójú ràn tàbí lójú àlá ohunkóhun tí ẹ bá rí ẹ má jẹ́ òdì sí mi létí ẹ jẹ́ ń gbọ́. ẹ ṣé mo dúpẹ́. ẹlẹ́nkejì ṣé ẹ gbàgbé pé mo ti sọ fún yín pé kẹ́ má ì tí ì kánjú níyàwó mi báyìí. afá mi ò gbàgbé ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé ìyàwó mi ti kú tipẹ́ hmm. mi dẹ̀ kí n ṣọmọdé mọ́ hmm. kí olú ẹ̀ máa lọ dàgbà kọjá. òótọ́ ni ẹ kó bá a lè dájú báyìí náà lọ ni yóò sì dájú báyìí lọ lágbára ọlọ́run hmm. ṣe é gbọ́ nítorí kẹ tó wọlé dé lẹ́ǹkan mo fọlọ́run ọba búra wàláhì tàláhì súnmọ́ bíi láì làṣìláwà orí àdúrà yín la wà lọ́wọ́ tá à ń ṣe lọ́wọ́. ẹ ṣeun mo dúpẹ́. ṣé ẹ gbàgbé pé mo ní kẹ́ máa fi àwẹ̀ náà gbé lẹ́yìn mò ń gbà àti sara mo ò dákẹ́ ẹ jẹ́ àfi yòókù lẹ̀ fún lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run gbàdúrà wa ọlọ́run ò ní dákẹ́ dígbàdúrà fún mi aláwọ̀ máa mi ẹ ṣé mo dúpẹ́ aláwọ̀ máa mi ń pàṣẹ. Allahu Akbar Allahu Akbar ẹ bá ń gbẹ́ lọ́n tóbi Allahu Akbar ẹ jẹ́ aṣàfọ̀mọ́ fún adéwálé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. alfa alhaji kamaldin ṣé ẹ gbàgbé pé mo sọ nígbà kan pé nígbà tó bá yá ọlọ́run ọba ọba àlekè yóò fi ìyàwó tí ẹ fẹ́ yóò fi wọ̀nyí. bẹ́ẹ̀ ni ẹ sọ bẹ́ẹ̀ ìyàwó tí ọlọ́run bá fọwọ́ sí pé kẹ́ ẹ fẹ́ òun lọmọ tẹ́ ẹ rí yìí o. tani àfà ẹ ẹ mọ ọmọ tí mò ń sọ yìí ìjọba mọ ọmọ tí mò ń sọ yìí bóyá ẹ máa rò pé kẹ́ fún mi ń tírà mi ọlọ́run bíléèkì sùsùn dà ọmọ gúngùn gúngùn ọmọ gànbẹ̀gànbẹ̀ ọmọ oríta ọmọ inú ẹ̀rọ̀fọ̀ lòun in fact kò ń ṣe ọmọ tó yẹ kó máa rí pẹ̀lú mi ká má ti wá sọ pé mo gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó àfà. alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil aji ají kamaldeen ẹni ọmọ inú ẹ̀rọ ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá nínú àlá tẹ ẹni ẹ lá ẹ̀yin náà fún mi ẹni ẹ mú nínú ẹ̀rọ fọ mo wá te bẹ́ẹ̀ni. tẹ́ ẹ fúnra ara yín alara, mi ìbọn ọmọ inú ni kuto di pi ọba àlekè ó mú o so datun bi ó sọ yín dọmọ tuntun ó tún wá sọ yín dọmọ gidi ó tún wá ń fi yín yangàn láwùjọ bọ́rọ̀ tiẹ̀ náà ti rí nu ẹ gbìyànjú o ọmọ ìlọmọ tẹ́ ẹ fẹ́ o sábàbí ire lẹ́yìn fẹ́ jẹ́ ẹ ń láti mú jáde ẹ wà wẹ̀ gidi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà iye ó so èso rè. Ah, ọba ràn níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba ò ṣe má lọ àfa ṣé odò ọba wa ní gbèmí lọ báyìí. subhanallah subhanallah rárá o èèyàn ò ní bọ́lọ́wọ́n ọba ṣòwò kó pàdánù odò ọba kan ò ní gbẹ̀yìn lọ ẹ ní jìn sí kòtò ayé ẹ ní bọ́ sọ́wọ́ ayé àdúrà ni ẹ jẹ́ àfikún ọmọ yìí ẹ má filẹ̀ o ẹ má jò bọ́ o ẹ má jò lọ o ọmọ inú ẹrọ̀fọ̀ ní lóòótọ́ yóò padà dọmọ gidi. Bílíkísù Sọ̀tà. bàbá owó mi dà wọ́n á fún mi lọ́wọ́ mi. fifty thousand fifty thousand ẹ dá mi lóúnjẹ àdéhùn dà pé ẹ dá mi lóúnjẹ àdéhùn fifty thousand ẹ fún fifty thousand ó lè fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ kú. kí ló jẹ́ tẹ́lẹ̀ tó ṣe bí ọmọ mi. èló ni ìwé rẹ kó ti dúró dúró èló ló kó ti jábọ̀ ojú jábọ̀ èló. ó wà ń bẹ ó wà ń bẹ. ó yá ó yá á kọ́ lọ. ó yá lọ. á kọ́ tó bá ṣe bí ìwé rẹ. wọ́ọ̀kẹ̀ ọ̀rọ̀ pé àwọn wà nínú ogun ẹ̀ náà ni. Ah. ṣé a máa kó sọ́mọ náà kò sọmọ náà ọlọ́run ọ̀rẹ́ bí wọ́n pé ogun lélẹ̀ lọ́wọ́ oko. gbà bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀. ẹja àwọn kan tó bá dé bí ìlú àyíká tù kápọ̀ máa fún àwọn. farabalẹ̀ ọ̀rẹ́ ní sùúrù ní ẹ̀jẹ̀ farabalẹ̀ farabalẹ̀. ní sùúrù náà lóde. wọ́n gbélé ìdájọ́. ìgbélé ìbàdàn ni. mélòó ni olórí. bàbá mi kà á. Ah, olórí. àwọn ah, ah, mẹ́ta ọwọ́ mẹ́ta ọwọ́ mẹ́ta èmi ò fẹ́ ogun eléyìí o mo bàbá má lè ju ẹ̀ ní. wá ṣe wọn lórí ayá tẹ̀mí mọ́lẹ̀ kọ́kọ́ já. bẹ́ẹ̀ náà ni. ó ṣe jọ jọjọjọ ìyá wọn bí àwọn dá. ọ̀rẹ́ mi ò ní parọ́ fún ẹ nígbà tá a fa àṣọ mú wò pé kí là ń fa àṣọ yìí báyìí rú èmi èmi tí mo ti lọ áàjì tí mo ti dà lájì kí wá mú ọmọ kan lórí ìta àwọn ọmọ tó ń ṣe é twaile kí n gbé sílé kí n fi ṣèyàwó ṣó bójú mu ẹ àfa sọ̀rọ̀ ṣá máa kọ́rọ̀ àfa dànù ni i'm confused bọ́ mo rò mí ìlẹ́fẹ́ wọn yẹn o. ọlọ́run ló ṣàánú ẹ ajíkàmọ́rù ọlọ́run ló ṣàánú ẹ olófà àwọn afa òfin wọn kẹ ṣó mọ̀ páwọn afa wọn kì í parọ́ àlìúlámọ̀ òwò ara sátólẹ̀ àwọn bèèyà yìí bẹ́ẹ̀ lọ́lọ́run wí àwọn àfọ̀n O dẹ̀ mọ́ àkùrá nítorí iná zikra tán fáwọn olèmọ́ mi nínà ẹni tó bá rán ra rẹ̀ létí ọlọ́run ṣe tán àdìtọ̀ sọ̀rọ̀ ni ọlọ́run tí wọ́n la wọ́n á fa àfihàn kẹyẹ láti tọ́ ẹ sọ̀nà kó yá fẹ́ níyàwó ló dáa ó rántí ìyàwó tèmi Muhina Àjọkẹ́ nílùú London àkọ́kọ́ fẹ́ yíyàwó omi ni kò dẹ̀ gbómi lẹ́nu ajikamọ́rù kò fẹ́ mà ló tí ẹ dúró náà rẹ Bọ́lájí èwo ni ká sọ̀rọ̀ kó jẹ́ pé òní ló máa fi dá wa lóhùn ó ah, fẹ́ sọ̀rọ̀ ẹ di barista ni ṣé wàá kúkú wọ studio àìtòrí àìmọye àwọn tó ń kọ fújì tí ò lóhùn tó ẹ. ìwọ náà gba studio lọkọ lọkọ ni. aláṣẹ èrè sáré òní jẹ́ òun kankan lójú ẹ̀mí wọn mo ti wá lọ́dẹ ìyàtọ̀ òkè ló tún kù tán fẹ́ wí àwọn tó ò sí láàyè mọ́ wọn àjíṣẹ́ fún wọn nínú sáré wọn àjíṣẹ́ fún wọn bàbá àti kú <laughs> ọmọ ọjọ́ sí tẹ́wọ̀n sọ ọ mọ̀ pé àáfàá ni mí. olórin ìdẹ́tún ni mí ẹ ó kàn yẹ pé mo lọ sókè òkun lọ ṣe àwọn one or two things níbọ̀ pẹ̀lú èyí tó ń sọ yín sìn ẹ ó ti di ṣe wàá gbóhùn pàdé ẹ̀ ń gbòòrò. wo mo wà lẹ́yìn ẹ̀ máa sọra mi di mákẹ́tà tó ní tiẹ̀. máa gbóhùn ara. àwọn àmà máa kọ́ o ọlọ́run ni o àbọ́lájí máa máa kọ́ o aláìṣe àwọn àmà máa kọ́ o ọlọ́run ni o bọ́lájí máma kọ́ o ọlọ́run ni abẹ́bẹ́ kánjú sókè o lórí abọ́lájí ibi pẹlẹbẹ ló fi hùn lélẹ̀. Hmm abọ́ òràn ti ájì kamaru abẹ̀bẹ̀ tọ́jú sókè lórí abọ́ lájìbípẹ́ lẹ́bẹ̀ ló fi hùn lélẹ̀ torí tó ń fẹ̀yẹ lágbára lójú ọ̀run tó fi ń fò lójoojúmọ́ aláǹṣeré kò yẹ ní bọ̀ọ̀dì ọlọ́run nìkan ló lè. Balikis Balikis ẹ ṣe kọ́kọ́ sọ sìgá ilẹ̀ ni. Ah, ah, ah, Aláàjì kí sọ sìgá ilẹ̀ ah aláyè ah, sìgá yìí èmi máa fi mú ojú lé ni. Ah. mo mọ mọ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ kọ́kọ́ sọ lẹ́nu ẹ jọ ẹ jọ ẹ sọ ẹ ṣe. Um, mo fẹ́. ló ṣe ṣé iná sìgá tó pa ló ṣe ṣe ṣé òun ní ṣé iná sìgá yẹn ló fà yẹn. àlàyé mo sun sọ́pọ̀ lọ ni wá sun sọpọlọ wàá ṣe nọ́mà. ẹjọ ibo ni mọ́mí ẹ wà. ọ ah, wà lábúlé wọn yan gàrí lábúlé. ẹ ń Balikis mo fẹ́ bẹ̀ iṣẹ́ kan torí Ọlọ́run mo fẹ́ kó bá mi débì kan. Hmm. alájì dùgò kí báyé débì kan ah, ẹrú ah, ẹrú kú yá pa ṣé kí ṣíwọ́ wọlé ni. Ah ṣọ́pá yín jà ni èmi máa kú fún yín ni aláàánú mi là yìí àbí àbí báwo. ó mọ tó bá jẹ́ pé wọ́n fẹ́ bojú aláàjì jẹ ni wọ́n fẹ́ tọ́jú wọn mọ́lẹ̀ ni kí àwọn àlọ́ fi yé wọn yí pé ojú aláàjì kò ń ṣe bọ́gà o àwọn àgọ́ ká ṣe kí ni ká kẹ́wù kí wọ́n. ìdúrótà sango ìdí òro pàṣíw. ẹ ṣe sùúrù ṣọmọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n bá mi fà lóòótọ́ kò yẹ ṣùgbọ́n òun ṣe ibi tí máa kó gbogbo yín ti máa kó gbogbo yín lọ Balikis nìkan ti tó ah èmi náà ń gbọ́rò yẹn ló yí ẹ so òun ni mo ṣe ní ẹ jẹ́ kóun nìkan dáṣẹ́ yẹn ṣe. má kọ́ mo wà á ah, èmi nìkan á ah, níbo màá ṣàyà wọn lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ màá ti ṣá wọn jù àwọn wèrè á. Ah. mo tiẹ̀ jẹ́rìí ẹ̀ náà mo mọ̀ pé wọ́n gan ṣe kí ni o kẹ́fìtì o gbé ṣan sápá ǹdùn wọn pa ṣe ti gbọ́. ẹ ṣé ká máa lọ́sìn iná àbí báwo. rọ màá fún ẹ ní àdírẹ́sì ibi tó ti máa wá bá mi wọ́n nìkan ni mo fẹ́ síwèrè. ẹ gbà kí ìwà àtàwọn yòókù yín kẹfìrà kan. Ah! Ah! ó ṣe ìwọ oṣù ọ oṣù ọtọ́wọ̀n kan bá fẹ́ bojú ẹ̀ jẹ àwa gan aṣe kí ni abojú yàrá ya pọ̀pí yàrá ya wọn jẹ aláàjì tèmi ń kọ́. balẹ̀ kí n sì ṣebí wọ́n sì ń lọ bá mi ṣiṣẹ́ kan fọkùn ẹ balẹ̀. kò ṣe lọ́jọ́ kò ṣe la. èwo ni wọ́n ní gọbọi ní tiẹ̀ tiẹ̀ wọn gọbọi wàá ṣe kí ni wàá fàǹgẹ̀rẹ̀ wàá fi ga Cowboy, honey cowboy, DJ, honey cowboy, why DJ, wá sí lọ́lọ́ sí. Lèmi máa pọ̀ ju ti ẹ lọ. Ẹ bọ̀ ṣé bóun ṣe máa ń rìnrìn àbó yín ó ti ṣe. Aláàjì ẹ̀yin náà mọ̀ oríṣiríṣi èèyàn ló wà lórí ta bẹ́ẹ̀ ni àtẹni tó ṣe kí ni tó ń rìn báyìí tó ń rìn báyìí tó ń rìn báyìí gbẹ ló kú lórí ta bẹ́ẹ̀ ni sọ ẹ lè. Ṣé o ti bá ti ń bẹ sọ̀rọ̀ ẹ? Ohun mọ̀ta yẹn jẹ́ kó máa tó bá ti débi tí mò ń lọ yẹn o lè bá mi kí fún ẹ ní àwọn. Ah! gbọ́n tí mo máa jẹ dé. o tún tún pa mi ojú. ọ̀dà kò sí wèrè o ti bá. àdírẹ́sì ibi tó ti máa bá mi ni ó tún jàgbà lọ́wọ́ mi. Ah, ẹ má bínú àlá ah, owó lẹ ń sọ kí débẹ̀ kí gbowó ni. nígbà tí dọ̀là kó wà bá mi bẹ̀. kò sí wèrè ó yá. Ah, gbádùn náà ọmọ owó ọyá kò sí wèrè go and sound <laughs> alájì tíráìlè gbàsíbẹ̀ ah, àwọn ilé ìdáyàwó. ojú ni etí ẹ̀ dì ní wọ́n ní mo fẹ́ rà láàjì. má ah, ah. lè ṣe mo máa sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn ẹ jọ ẹ bìíye. Ah, ó já wèrè ni àgbọ̀ ọ̀rẹ́ fẹ̀jà ọ̀dọ̀ yẹn ni ó ṣe é ni. wẹ́wẹ́wẹ́ ẹ lè má ṣépè fún mi ẹni àbẹ́ yẹn pàtó tí wọ́n lọ́fíìsì tó yẹ kẹ́ ti mọ̀ yí pé ibi báyìí ẹ lè ṣe rọ́bìṣì gbogbo rọ́bìṣì tẹ̀ ṣe yìí ibi báyìí. excuse me. èmi bí ọmọ wọn bá lajú ilẹ̀kùn máa wò wọn bẹ́ẹ̀ tó ń ta lédè wọn lè lọ ọlọ́run. ohun wèrè ohun ìbílẹ̀ lè ṣe nǹkan ṣe. àwọn náà jí yan sí apprentice náà. Barikis, oya. Hello, let them disturb me now. Èwo ni wèrè ibo ló wà? Mo wà bí nǹkan kí ló á kùn. Àwọn olórí burúkú yẹn wọ́n ti wá sí támákì ò tètè máa bọ̀ o. Ṣé mo pé wà tí wọ́n lo nẹ́jọ́ èmi ò bá wọn nẹ́jọ́ o? Pàlíkárì àtúkọ̀ wá dá gbé nǹkan ẹ̀ o. Ee, mo ní dákú yà láyà wọn. Ládùúgbò mi ti ti lò Ṣé ó fẹ́ kú ni? Ẹ kò ní dákú láyà wọn. Ó dà mò ń bọ̀, mò ń bọ̀. Akẹ́yà wa bàjẹ́ nàlẹ́ yìí ṣínú náà abẹ́lẹ́ kúkúrú àlàyé aláàjì gan tí mo wá wá bí nǹkan kan lè jẹ ojú ayé àbúlé ṣìnà máa gbá ojú ẹ̀sìn. wàá gbé mi lójú wọ́n lè gbá mi lójú tó gbá mi lójú màá yẹ fọ́ jẹ̀bẹ̀ mi wà rẹ̀ alákọ̀ ya gidi àni dànù alákọ̀ rẹ̀ ni. ẹni yẹ alákọ̀ rí ìwé ìwé ọmọ inú mi ọmọ inú mi kéèṣì alájì náà kéèṣì alájì náà rè rè rè rè wọ́n mi lẹ̀ ìwé àfọ́mà tó gbà mí lè jẹ́ ẹ̀kọ́ so ọlọ́run wà á sẹ ọlọ́run ẹ̀ ìṣẹ́jọ́ rẹ̀ kí ni mi ò ní bí gèsì máa ní mi fọ́ agbẹ́rin mi mi dédókò méjèèbù báyìí báyìí báyìí nẹ̀ ìmọ̀ dédé náà oko jóná àwọn aṣọ àrìṣẹ́ gèsì máa nù ẹ̀ ìṣẹ̀ṣẹ̀ náà nílé ìṣiṣẹ́ ilé epo nítorí ṣe manager báńkì gèrè gèsì náà máa ṣe.

mi tẹ̀ sí ìlú. ọ̀wọ́ gidigidi lé wọn pa o. ilé ọmọ mi kọ̀ńdà báyà wọn wí. léwọ́. wọ́n á pariwo wọ́n á ṣe fámìlì yẹn tí wọ́n rọ̀ lẹ́nu. mo ti ń wọ́n mú etí gbọ́ ọmọ ìjà òun ní gbọ́ ọmọ àwọn. gbé lẹ́ni mo rí lọ. kí ló ń ṣe ẹ bá wọn wọ lójú ọmọ ọdún bẹ̀rẹ̀ ni wọ́n lè ṣe pàjì tán ṣe ìdí àyà. ebi ọmọ ya wọn rìn àwọn báwo àjọyọ̀ pé dí ọ̀rọ̀ lèmi ti wà àkàlà ojú ọ̀kàlà lèmi wà yìí wàá bá ti yàrá jẹ èmi ọ̀rọ̀ yàrá o wọ́n lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ jẹ́ fún ọ. ó tún lọ sí mu ṣí ẹ́ no case ojú yàrá kí ló kà mí ìhàn ayẹyẹ bí wo wo wo bí wo bí bílíkì sùsọ̀ǹda ọmọ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ṣó ti yí ẹ wájú ọ̀gá ńlá wọn ló wà yìí o ọ̀gá ńlá gbogbo àgbègbè. olórí ga. ṣó ti yí ẹ ọmọ má ríro má má jó bí Michael Jackson wájú èmi tó bá ti ń bá mi sọ̀rọ̀ mọ́ ṣó ti yí ẹ nǹkan tó bá dà yín pọ̀ ni kò jẹ́ kí n mọ̀ kí ló dà wọ àtàwọn ọmọ aṣọ mú yẹn pọ̀. èmi ò mọ ya wọn rìn wọn lè ń ṣapá bíi tán wọn ń ṣẹyìn bíi àyà èmi dẹ̀ ṣe kí mo bá ya wọn wí tó tán. ọ̀gá ọ̀gá nǹkan tó ṣẹlẹ̀ ní pé olórí burúkú ni wọ́n wọ́n kàn ń ṣe kàmìkàmì ni èwo ni wèrè gan a lọ sí patí lánàá ọdẹ ní ká ṣe nọ́mà mo dẹ̀ ní kọ́kọ́ wọn kọ́kọ́ jẹ́ kó rí wọn fún ọdẹ fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé orí yàrá wọn ó ṣe kí ni ó yí. èmi dẹ̀ jẹ́ kó yé wọn yí pé ọ̀gá alála wa ìyá aláìjà wọn ọ̀gá aláìjà adúrò kìkì ni ká jẹ́ bí wèrè à ń lé wọn. olórí olórí ó dàgbà ọmọdé ó yẹ kó ti yé eyín ọmọ lábàá yẹn nígbà tí gbogbo àṣì wà nínú ìdúró tá à ń ṣayé tá à ń ṣe gbogbo ẹ wá àwọn ilé ìrà kẹsì máa fún wọn tírénì ni o torí mi ò ráyè gbogbo òṣì o. ọmọ gbàgbé wo ìṣẹ̀lẹ̀ nǹkan tó bá dé ń sìn ní kẹjẹ ká sọ̀rọ̀ ń pa ẹ orí yẹn sọnà ṣé fẹ pọn àwọn eléyìí náà kì í da gátìṣì ni wọn ṣó ti yí ẹ a máa kọ́ ọ náà ní eré tí aṣọ ni wọn ó mọ nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé gbàdémi náà ti wo gbogbo àwọn ọmọ ẹ tí mo ti wo wọn lọ tí mo ti wo wọn lọ mo ti rí i pé àwọn eléyìí kẹ wọn sínú nǹkan tá à ń sọ nítorí ẹ mo jó e kíni mo jókòó mò ń wò wọn ọrùn because ọ̀gá ńlá ni wá ọ̀gá tó ju ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá lọ ló ń pè lọ́gà ńlá lẹ́yìn ọ̀gá ńlá kò sọ́gà mọ́. ṣe nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ìbọn ìkiri ẹni pé báwọn náà ṣe wá wọn ọ̀dùn wọn rí wọn ọ̀ka tán gbàdán máa ka lórí mẹ́sàn-án ọgbọ́n ìyá tó ti yé nítorí pé àjókòó àwọn òun ọ̀ràn wàá ṣe rébílì kí wọ́n ṣe rí àzá àti. Olha, Allah. fọlọ́ mo ní kí n yọ fún yín pé contract yẹn ti bọ́ sí. alhamdulilayi ọ̀bẹ̀rẹ̀ mi bẹ́ẹ̀ ẹ̀ àdúrà yín gbà àdúrà yín gbà àdúrà yín gbà alhamdulilayi ẹ̀ tí bá ti kú òun bẹ́ẹ̀ lọ́la máa yọjú sí wọ́n ṣọ́ àwọn ọ̀bùdúrà sùlá. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ àlékún gbígbàdúrà ọlọ́run á fún yín. àmín àmín àmín. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ ṣàṣẹ wà nílé. ilé mo wà mò ń rẹjú díẹ̀ tẹ́lẹ̀ náà ni ṣé kò sí láburú. wàhálà ti ṣẹlẹ̀ o mò ń bọ̀ abayín ní sìn jọ dúró dì mí mò ń bọ̀. ẹ bá mi lé pẹ̀lú ògùn ọlọ́ mo wà nílé. mò ń bọ̀ abayín ní sìn. واصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها وعليكم السلام ورحمه الله وبركاته آه. الحاج اه وانا اللي انا كمان السلام عليكم وعليكم السلام عليكم عليكم pẹ̀lẹ́ àmọ́ gbọ́ kí náà inú ṣẹlẹ̀. tèmi ti bá mi. ẹ tèmi ti bá mi àfa. a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim ẹ ẹ ẹ má pèdè tí ò dá síra yín ẹ má jẹ́ àfẹnura sọsọkúsọ n tó bá ṣẹlẹ̀ gẹ́lẹ́ ni ẹ sọ kò sí n tó ṣẹlẹ̀ tí apá Ọlọ́run ò ká. àfa mo mọ nǹkan tí mò ń sọ ṣe rí ọmọ burúkú ọmọ Bílíkísù Sàǹdá tẹ ní kí n má rè kí n má rè bóyá mo lè fi ṣèyàwó yìí ọmọ yẹn ti bà tèmi jẹ́ lọ́nà wo. ó ti kó bá mi pátápátá ṣé mo pé mo pè yín lánàá mo ní wọ́n fún mi níṣẹ́ kan ọmọ yẹn ti bà tèmi jẹ́ ńbẹ̀. ṣé ẹ̀yin mú lọ sí ibẹ̀ yìí. àfa mo lè mú lọ síbẹ̀ nígbà tí ó ṣe pó rẹ̀ mí ẹ wo ẹni tó fún mi iṣẹ́ yẹn ó sì mí jáde báyìí á sọ̀rọ̀ tán bí Bilikisu Sonda àtàwọn ẹgbẹ́ bí wọ́n ṣe ń bọ̀ nìyẹn ni wọ́n bá tún kí mi bó ṣe máa ń kí mi bó máa ń ní ọ̀yà kí n fún wọn lówó bí mo ṣe máa ń fún wọn o bí mo ṣe fún wọn lówó báyìí ni ẹni tó fẹ́ fún mi iṣẹ́ yẹn kọ̀ wò mí báyìí pé ah, ah ẹni tó bá responsible kan kò yẹ kó máa fún àwọn ọmọ ọ̀tá lówó tó mọ̀ pé igbó nǹkan ọtí nǹkan kan ni wọ́n fi mu bí mo ṣe rà láti owó tọ́lọ́ máa san nìyẹn afá mi ò rà láti o wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ mi ṣé ẹni pé ọmọ yẹn ti bà tèmi jẹ́. <sighs> Hmm. kàdára ńlá o Hakan Quadri. ní kíni. bẹ́ẹ̀ni Kamaldeen ṣo fẹ́ gbọ́ tèmi ẹ jẹ́ ká ju pa ká ju sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ẹ jẹ́ ká gba ọlọ́run láàyè kó ṣèfẹ́ inú ọkàn ẹ̀ lórí wa ẹ má jẹ́ kó jẹ́ ìfẹ́ inú ara wa la máa ṣe nítorí wípé ọlọ́run ọba àlekè ló ń sọ fún wa pé ọmọdé ilẹ̀ máa fẹ́ ṣe rí ọmọ tẹ̀ ń ròyìn wípé ó ń fa àkóbá fún yìí bẹ́ẹ̀ bá lè ní sùúrù fún òun ló máa kó ire àti òkìkí ló máa kó wọnú lẹ́yìn òun ló máa kó ayọ̀ àjẹǹjẹ tó ń re òun ní òkò wa bá yàn bẹ́ẹ̀ bá ti lè yọ̀ǹda láti fẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run ọba. Hmm, hmm. ó dà àfà èmi ṣàfẹ́ràn yín létí pé ilé tẹ́kọ́ ni mo jẹ́ o ó dẹ̀ dá mi lójú pé ẹ ní lajúlẹ̀ kí ilé tẹ́kọ́ kó wo lójú ayé yín. alihamudulilayi inú mi dùn pé ẹgbàá pé ilé tí mo kọ́ ni mi ò lè lajú mi lẹ̀ kí aburú ṣe yín aburú kan ò tọ́ sí yín kò dẹ̀ ní ṣe yín kò ní bá yín kò ní bá wọn yín tọmọtọmọ kò ní bá ràn yín kò ní bá èmi náà ọlọlá haúlà wàláàbùwàtà ìlà abẹlà ìlànà ẹsẹ ẹjẹ àfira wálẹ̀ ká ṣe fi Ọlọ́run ọba. àfa ẹ má dákẹ́ àdúrà o nítorí pé ọmọdé yìí burú ah! ó burú gidigidi gan ó burú bí ẹlẹ́kùn ṣọ̀pọ̀ náà ni bẹ́ẹ̀ ni ẹ má dákẹ́ àdúrà o. ẹ wò mí ṣe rí bí burú yìí tá a bá ti ń kún fàdúrà tá a dákẹ́ àdúrà ìrọ̀rùn ni gbogbo ẹ̀ ó já sí àti fífẹ́ ẹ̀yìn àti ẹ̀ àti ní dáadáa àti gbogbo eré tí ó kó wá ìrọ̀rùn ni ó padà já sí lọ́dọ̀ ọlọ́run ọba. ṣèdí gbọ́. Ah, àmọ́ kọ́ńtrákì ń dùn láàpá. ẹ ẹ a máa rí bẹ́ẹ̀ kò sẹ́ni tí ń ṣe tára ẹ̀ ònígbóná yóò dùn ní àmọ́ ọlọ́run ọba lékè yóò mú ọ̀pọ̀ èyí tó dáa yóò fi rọ́pò èyí tó dáa lọ́wọ́ ọ̀dà ọ̀dà mo mo. jẹ́rìí ẹ̀ ó ní jẹ́kọ́ yẹ fọ́ọ̀mù ọ̀dùnmí ló ní kọ́kọ́ ní jẹ́sì lẹ́ẹ̀sì. májò rẹ̀ irọ́ irọ́ padà sí pòsíṣọ̀n rẹ̀ bóyá gbẹtọ̀ gbẹtọ̀ gbẹ yíra jáde jáde jẹ́kọ́ mọ̀ wọlé wọlé bóyá bóyá jẹ́kọ́ mọ̀ sẹ́ jẹ́kọ́ mọ̀ jẹ́kọ́ mọ̀ gbẹ yípo ìgbọ́ ọmọ bíríkì ẹ ṣe fẹ̀ tó yọ ọmọ bẹ́ẹ̀ ẹ fẹ̀ tó. tẹ̀lé tọ̀ tẹ̀lé tọ̀ lágbàgbà mẹ́ta aláàjì ìgbéyà sí i. wọ́n tẹ̀ wọ́n tẹ̀ wọ́n tẹ̀. ló ṣẹlẹ̀ bàbá o. mo ń gbọ́ àlàyé. fẹ́ gbà mí lẹ́sẹ̀ ni. ah mo kàn fẹ́ fi tẹ̀sí wo ni mo fẹ́ o bóyá o ti dé bẹ́ẹ̀ bóyá o ti tẹ̀ ah kí ló ń fi gbogbo ilé ìṣẹ́ lọ́wọ́ wa ìwọ obìnrin. ilé àwa máa fi pàṣẹ mi lórí ta ti wa ẹ ìyá alájà. Ah. ó yà yọ gloves ọwọ́ ẹ kókó fún àwọn yòókù ẹ kémi àti ẹ sáré débi tá a fẹ́ dé. ṣọ́yọ ni. ó máa yọ máa wọ. ó yọ aláàjì ah, aláà ẹ tẹ́mi ẹgbàá bẹ̀yẹ ó pọ̀ ọmọ pọ̀ máa pọ̀ owó rẹpẹtẹ jẹ mo sì yà wẹ̀rẹ̀ ẹ máa pọ̀ ládùúgbò mi tí ì ti yò wọ́n gbà ẹ ládùúgbò mi tí ì ti yò. àyíkẹ́ ah. ah, mi máa pọ̀ ọmọ. èèyàn kẹ̀ láì jẹ́ kò jọ ọlọ́run sátì ramon òun nìkan ni mo bẹ̀rù ẹ́ mi ayé lẹ́kìtì sọ̀dà ọjọ́. ọlọ́run nìkan ló bẹ̀rù ọlọ́run ọba tó bẹ̀rù yẹn Balikisi tó bá ra mọ́tò fún ẹ àbí ó kọ́lé odidi kan fún ẹ tó ní kó kúrò lórí ìta tó wà yẹn ṣé wàá kù mẹ́. bàbá ṣẹ́yìn náà kọ́ aláàjì ṣe fẹ́ dúró sórí ìta ni ẹ wo kò sí ìrànkan lórí ìta tiwa o. Oh. àwa kọ́ máa ń fi oríta yẹn pass time ni ẹ wò ó alájí ẹ wò wá dáadáa owó tẹ́ ìbá fún wa tàbí èyí tí àwọn èèyàn bá fún wa ah alájí àwa bíi fọ́ọ̀tì la máa ń pín o sí kankan lórí ta ẹ ṣáàmù yọ ẹ. nígbà tó mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí lórí tó darapọ̀ mọ́ wọn. ají àwọn ò ní option a ṣàjẹun ẹ wo ẹ̀yin náà mú ọ̀rọ̀ ìlú wa yìí ẹni tó bá ti mọ̀yàn lókè. Okay lè ríṣẹ́ ṣẹ́ẹ̀lì bàbá tó wà lọ ṣe kí ni ta tún gbìyànjú ká máa ṣe kí ni ká máa kiri ọjà a tún ṣẹ́jú pẹ́rẹ́ ọwọ́ ìjọba tún ti tẹ̀ wá ẹ ṣáàmọ̀ a tún gbá wa sínú kí ni black maria mọ́tò dúdú yẹn a tún gbé wa síbẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọṣẹ́ oríta ṣé ẹ̀rọ ọmọ ta ọmọ ta tó bá ti ṣiṣẹ́ ìdójú àmì àwa di irinṣẹ́ àwọn olóṣèlú ẹ̀ tó bá dẹ̀ ti pè parẹ́ nu wa ẹ̀ ọwọ́ dẹ́ nìyẹn ọwọ́ jẹ́ torí àlàyé máa ń pà sí lórí ìta bẹ́ẹ̀ ni àlàyé wọ́n gbà gbà. mo gbọ́ nǹkan tó sọ pátápátá ló yé mi àbí kò yẹ ẹ́ sìn. Hmm. ọlọ́run á ṣàánú wa lórí ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó wo mí dáadáa Barikis mo fẹ́ kó rí mi gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run bá rán sí ẹ láti kọ́lé fún ẹ láti ra mọ́tò fún ẹ pé kò lè kó lórí ìta ẹ ṣé wàá kó mẹ́ẹ̀. aláàjì kò sí wẹ̀rẹ̀ wọ́n ti gbá. wàá ṣe wàá kúrò bẹ́ẹ̀. yẹn ti kúrò ní sí wẹ̀rẹ̀ a. Ah. Ah. wàá ṣe balikis máa kọ́lé fún ẹ máa ra mọ́tò fún ẹ àmọ́ mo fẹ́ kó ṣe gbogbo nǹkan tí mo fẹ́ tó bá ṣe gbogbo nǹkan tí mo fẹ́ máa tọ́jú ẹ gẹ́gẹ́ bí ìyàwó màmí ají ẹ tún gbẹmí ẹmí bílíkì sọsọ ẹ tún gbẹmí wọn wá

ẹ wọ ẹja àlọ ẹja àlọ ẹja àlọ à ìlọsíṣayé lọ́dọ̀ àwọn tẹmí ẹ ṣáàmù àjí ìdáhùn ẹdáhùn. ṣe ń bínú sí mi ẹ má bínú ẹ̀yin náà mọ̀ pé àgbà tí ò bínú lọ́mọ ẹ máa ń pọ̀ jọjọ wọn lè máa tọ́jú mọ́lẹ̀ nígboro kémi bílíkì sọ̀ǹda bílíkìsù sọ̀ǹda kó wa máa wò yìí wọ́n ní sáré báwí ni ẹ má bínú aláàjì tàbá dẹ̀ fọwọ́ tún gbọ́mọ wí ó yẹ kẹ́ tún ṣe kí ni kẹ́ mú tòsí kẹ́ fi ṣe kí ni kẹ́ fà mọ́ra. ó ṣàrí pé mò ń sọ kankan látàrọ tá a fi mm. débi àbí mm. má lọ. ọ̀dà aláàjì tírẹ́lẹ̀ aláàyè. ẹ dọ́kun ẹ wọ́n bínú pé adáyín dùn bẹ́ẹ̀ ni. ṣé kò sí o. o tiẹ̀ wá mọ tó yà lẹ́nu pé irú àwọn olówó bíi tiwọn báyìí ó sọ wọn ládùúgbò yìí o a sì dá wọn dúró jẹ́jẹ́ báyìí wọ́n sì dúró <laughs> ẹ ṣeun o. Ah, ṣẹ̀rí àti olówó àti tálíkà ọlọ́run ọba kan náà ló dá gbogbo wa. Hmm. Hmm. Hmm. ẹ ṣeun aláàjì um, um. <laughs> ọmọ ọmọ bíi. ṣé balikis. <laughs> ẹ wo aláàjì ẹ mú jẹ àfọ ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká fi péjọ o ṣé ẹ rí ọmọ Bílíkísù àbí kí wọ́n ti ń pe òun tẹ́ ń tẹ̀lé káàkiri kọ́ yẹ́lẹ́ ń tẹ̀lé mọ́ tẹ̀lé o ẹ̀yin èèyàn pàtàkì báyìí tí gbogbo ayé sì mọ̀ yín ládùúgbò ẹ̀ tọ́ lẹ́ni tí mọ́ tẹ̀lé ru ọmọ jákujàku báyìí o ọlọ́run ọba ni mo fi pẹ́ ẹ mọ́jọ́ tapo sẹ́yìn àlá yín o. ṣé gbogbo nǹkan tẹ fẹ́ sọ nìyẹn. bẹ́ẹ̀ ni aláàjì torí ọmọ bílíkì sọ̀ndà o gbogbo èèyàn ló mọ̀ ládùúgbò pé ọmọ gúngò gbọ́bẹ̀ ni bílíkì. gbẹgbẹgbẹgbẹ sọ̀n tari. wọ́n fi lọ mí dá sí abójúgun lẹ́gbẹ̀ẹ́ tí kejì ọ̀fùrọ̀ mọ́tò gbàǹdì ẹ wọ́n bá ṣe rí ẹgbẹ́ tayàtayà nǹkan tí ò bá kù ní ẹ máa ṣe tótótótó sí bóyá lẹ́yìn ilé ìlú ọkọ̀ gbé tẹ́lẹ̀ yìí wọn tún fáyìn. ẹ má bínú ẹ má bínú sọ́tàn ní ìsìn ṣé wọn sọ fún ọ ṣé ń sọ fún ọ wàhálà lọ́mọ ti sọ̀tọ̀ sọ̀tọ̀ mímí wọ́n jà lọ rárá ìjọ ni sẹ́yìn sọ fún ọ wọ́n jà lọ. ayé lọ́wọ́ àbí lọ́nà tó ẹgbẹ́ tó bá yà pàjáwó rẹ̀. ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ó ga ọmọ oró ó ga kí ló ṣẹlẹ̀ bílíkìsù gbogbo Sunday ò ní bàjẹ́ báwo ló ṣe ń lọ. ọmọ ó Sunday kò sí wèrè ó yẹ bílí fún wípé aláàjì yẹn ó máa lọ wẹ fẹ́ mi ní ṣá. olórí burúkú lélẹ́yìn aláàjì sọ pé òun fẹ́ fẹ́ inú ẹ̀ díẹ̀ ń dùn ìwọ tó jẹ́ kó sọ fún yín pé kò lọlé ọkọ kó sọ pé òun lọ oṣù kéré ó ń ṣe èrè ní ó jẹ́ yára ẹ lọ́pọlọ má jẹ́ pé ó fẹ́ lo isaac ẹ o. isaac ṣá wọ́wọ́wọ́ aláàjì tèmi ń wò yẹn ó fi àjọ àná bì ni o ó dà níbi tó gbẹ̀sìn dé tí ìrùn bá ba tí ó bá ń drive lọ́wọ́ à ọmọ ayé á sọ kí ilẹ̀ ni ó rí pé ìṣe ló gbélé ẹ lórí ó wá wà ń bẹ̀ àbájì ti ṣe kí ni ẹ̀fọn wa ló ń mú alọ́gọ̀ fìyàlẹ̀ jọ àwọn ṣe aláàjì tẹ́mi wo èèyàn fi àjọ ànábì ni o ó dá ọdún mẹ́wàá sí gbà yìí. kò lè mẹ́nu bá kíní tó sọ yẹn o wò ó wò ó ọlọ́run kan fi ṣàlànà ti tèmi. ànàgó là wà àwa kọ là sójú tí wọ́n bá kọ là sóhun ṣe mọ̀ pé àwa kọ sójú tẹ́ bá fẹ́ra yín ten years kò ní béèrè ti bí kò ní mú kù ẹ̀ kò ní mú kó lójú edé ẹ̀ èmi náà ti rí bẹ́ẹ̀ mo ti rí bó ṣe ń lọ Sonda Sonda ọmọ òfò eléyìí ó já ó já kùtùkùtù ó já pẹ́tipẹ́ti ó já kùtùkùtù ó ya kò ní bàjẹ́ sọ́ọ́dá. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mímọ̀ pálájì ó ti ṣe kí ni ó ti mọ́ ta ku ẹ̀ yín mi yín mi pa. kò gbọ́dọ̀ má mọ́ ta fẹ́mi èmi láyé mi ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí a máa gbórí ta lọ àwa ṣe kí màá ṣáyé fẹ́ anybody màá ṣáyé fẹ́ anybody ṣáyé fẹ́ anybody ṣáyé fẹ́ anybody jukọlẹ anybody jukọlẹ jukọlẹ olórí ibi olóṣì ni ó fẹ́ràn wo má jẹ́ àpàdà sí eh, peter tí ń bọ̀ ṣe peter náà kì là ń lọ tàwa ti ẹ eh, jẹ́ padà sórí ta àjẹ́ ah, lọ ṣayé lórí ta. ìwọ dúró. Eh, dúró ń ti ọmọ inú mi ẹni sùúrù jẹ ìwọ lò ṣe àjọ máa lọ ni. rẹ̀rẹ̀ náà kì í. wílíkìdù wílíkìdù wílíkìdù wílíkìdù. ó sì dúró. àyíká máa gbé ah, ah, lẹ́yìn gbogbo atótónu yín pátápátá pẹ̀lú ọmọbìnrin yìí ṣé ẹ ṣáà gbìyànjú ẹ bá sọ òdodo yìí tó jẹ́ òdodo ẹ bára yín sọ nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́yìn bẹ́ẹ̀ ni mo bá sọ kódà mo jẹ́ kó yé pé mo fẹ́ fẹ́ òun náà dẹ̀ sọ fún mi ó ní àìníṣẹ́ ló sọ òun di ọmọ oríta tó ń fi darapọ̀ mọ́ àwọn ọmọ burúkú yẹn. ṣàlàyé ṣẹ́ríran báyìí ó di dandan kó gbà sí yín lẹ́nu ni ó di dandan kó gbọ́ ohun tẹ́ bá fẹ́ ohun tẹ́ dẹ̀ fẹ́ kó ṣe yẹn náà ló máa padà ṣe lọ́lọ́lọ́hún àtìlẹ́yìn ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. mi ò mọ̀ bóyá ẹ lè rí ọgbọ́n ọgbọ́n ọgbọ́n tẹ́ fi tàn wá síbí sọ́dọ̀ mi bí ká fi ọ̀rọ̀ ọlọ́run àti ànábì muhammad sallallahu alayhi wa sallam ká fi bọyó kó tún lè jẹ́ kí ọkùn ẹ̀ kó tún lè tutù díẹ̀ sí jù báyìí lọ. Hmm. mo lè mú wa mo lè mú wa màá mú wa ó kọjá wípé kò ní jẹ́ ni nítorí pé ó wà lórí ìta báyìí dẹ̀ ti wà lórí ìta wọn yẹn hmm, hmm, bí ìgbà tó yẹ pé ibẹ̀ láyé parẹ́ sí ni ìjọ òdo wa ni màá jẹ. bóyá ọ̀la máa wà. ẹ jẹ́ kó jọ̀la kó má dàbí pé bóyá ọ̀la mm. nítorí ẹ̀ ẹ̀ á fi àyè ọ̀la yẹn lẹ̀ fún yín. màmá dúró de. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gbogbo gbà mí ẹ ṣé ọlọ́wọ̀n nífẹ̀ẹ́ yín náà lẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. ayé ó ti pọ̀ jù. kò sọ́gà mi lára kí ló ṣẹlẹ̀. àbọ̀lọ́gún kúndùn yàrá jẹ ẹ̀ ni wọ́n mo ti dé sábà mo ti dé bọ́wọ́ sí o wọ́n ní mo jẹ ọgá ọ̀sán mi tì mọ́ ọ̀pọ̀ ṣeré ni two fifty thousand. ọwọ́ ta lẹ ti play sọ́wọ́ tẹ̀lé ti play. àbọ̀lọ́gún kúndùn yàrá jẹ ẹ̀ tí mo bá sọ̀rọ̀ ó ṣí. Ah! ṣé iṣẹ́ mi mo play eh, game fún ilé à. níbo nílé ọ̀gá ẹ. ẹ wò nọmba fourteen ló ń gbé adédọjà. tí bá débẹ̀ máa sún ọgbọ́n ní àwọn yìí àwọn ẹ̀yà lọ. lóko sanga lóko sanga lóko sanga lókàlè báńkì kò ti sí wàhálà lókàlè báńkì kò ti sí wàhálà ti baraka báńkì understanding ni ti baraka báńkì understanding ni eléyìí sísan dáadé kòwé gọbẹ. gọbẹ yálàyà wọn wọn tó bẹ àwọn bá wọn. wọn dá nǹkan mọ̀ wọn lọ fẹnẹ sí ní dodo. there is fire on the mountain. run run run. there is fire on the mountain. run run run. ẹ ọwọ́ dà á fà díẹ̀ jẹ́ á tó twenty two thousand twenty two thousand ebi ebi wa dáhùn sí la kò sí ilé ó ti lọ sí iṣẹ́. mo ò gbọ́dọ̀ kúkú ní alájẹ ìdá dáhùn tí mo ti dé kí o sí ẹ̀ wọ́n kò wá níṣẹ́. ó ti lọ sí iṣẹ́ bàtà rẹ̀. ọjà ló ti lè ẹgbẹ́ ti lè lóbi ti ta ọjà. ẹjọ́ o ọjà ẹjọ́ o. wọ́n ti bá tulé o wọ́n ti bá tulé ẹ máa bọ̀ o ẹ máa bọ̀ wọ́n ti bá tulé o wọ́n ti bá tulé o. Bákíánù dojú ìmọ̀ mọ̀ ẹ̀jẹ̀ ìgbọ́nà ìjà ló wá di àfa ìjà wo ni ẹ wò ó ìjà ò lè bákí ádùn ọ̀ràn tì mí ni èmi máa ní ìbílíkìsù. tí mo kó làbúlé làbúlé tí mo wá sẹ́yìn ghetto làkàlà àbílíkì bílíkì. bílíkì tún sọ̀ǹda ó dá ẹ ṣe tíráìlẹ̀ fún bàbá. bravo àwọn èèyàn ilé lẹ́yìn. ẹ dákun ẹ má ẹ ẹ mọ̀ mi mọ́ ni bílékìtù sọ̀ǹda. o ti lómi lára. Ah, bẹ́ẹ̀ ni. Ah. Ah, ogun fọlọ́hún ogun fọlọ́hún ẹ wo pàlẹ́kì lóòótọ́ ni bàkìá lóòótọ́ mọ̀ ń gbà yẹn àmọ́ mo kéwu mo kétumọ̀ mo mọ kùránì dáadáa débi gẹ́. kùránì nítorí ìjẹkújẹ ìmúkúmu ẹ́ n tó kó mi dé ipò tí mo wà gbà yẹn nu. kí ló ní ẹ ṣe kí ló ní ẹ ṣe tán jẹ́ ẹ̀jọ́ mọ̀ ni ẹ já wọn ti pálayé nìyí kí ló ní ẹ ṣe. mo má jẹ ntọ́ ẹ̀ kò pẹ́ kò jìnnà mo di rọgbọ ẹ̀wọ̀n. Ah, ah, ah, mo lo àìmọye ọdún kó ti fọ́n yọ̀ǹda mi. àmọ́ nísìn mo ti wá dé àfa àpọ́nbélé wàláì tàlà kò ju bíi oṣù mẹ́fà ni ọlọ́ọ̀tì jogun lé ìfún mi. mo rà á lódìdí ni iṣẹ́ tóbi ẹja gbọ́dọ̀ tóbi ẹ̀jẹ̀ wa. Allahu Akbar. ẹ̀ṣẹ̀ tó ẹ lè fún bàbá. tó ẹ lè fún bàbá. ẹ awa wù mí kó yí wà padà kí wọn náà dọmọdún àbí láwùjọ kò sí tọ́lọ́hún ò lè ṣe. ẹ má bínú o ẹ má bínú o. kò sí wèrè kò sí wèrè ẹ wò ẹ wá sọ fún jà wọn sí tí ó bá kó owó mi wá sí sọ̀ǹda èyí máa sun lẹ́yìn máa ba ilé ìjẹ ni ọlẹ́ ìní ní kọ́kọ́ mi wà ó lọ́ba ti kọ́ wa ẹ máa sun ni máa sun lé mi o kí máa sun lé mi o ẹ máa sun lé mi o bó ti ra jẹ́ nìyẹn lọ́sọ̀ fún yàn o. bá a sẹ́yìn. Alhaji kí láwa ti sọ̀rọ̀ yìí báyìí. gbogbo sọ̀ndà gbogbo sọ̀ndà gbogbo sọ̀ndà ló sá ń lé báńkì kò sí sí wàhálà ló sá ń lé báńkì kò sí sí wàhálà sí baraka báńkì understanding ni sí baraka báńkì understanding ni mílíkì sùsàn dáadé kòbé kòbé lọ́wọ́ láyà wọn kòbé àwọn bá wọn dá nǹkan mọ̀ wọ́n lọ fẹ́nẹ́ sí ní dòdò there is fire on the mountain run run run there is fire on the mountain run run run. Bariki tí mo sọ fún yín pé mo fẹ́ fẹ́ ẹ pẹ̀lẹ́ ìyàwó ilé ńkọ́ ẹ pẹ̀lẹ́ ṣé lóòótọ́ ni ẹ ti gbà láti fẹ́ ajé kamaldin gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé àwọn fẹ́ fẹ́ yín. àfà ẹ máa sọ̀rọ̀ jù mi ò tí ì fẹ́ wọn gan bá ṣe wà yìí ìtọ́jú tó ń ṣe fún mi gẹ́gẹ́ bí ìyàwó lé ni ẹ ò bá ṣe wà yìí àfà o èmi ṣetán láti fẹ́ wọn náà bá ní wo ti wá tèmi o ṣìkẹ́ náà sùúrù òun sọ pé àfa ń sọ̀rọ̀ jù ìyẹn tóbi jù mí lọ. ẹ di agbẹ́lọ́ tóbi ẹ bá mi gbẹ́lọ́ tóbi báà ẹ ṣe inú mi dùn níwọ̀nba àgbà tẹ́tí ẹ ti yọ̀ǹda ọkàn yín láti fẹ́ wọn ọlọ́run á gbàdúrà ti yín náà nítorí ọlọ́run ọba ọba àlèkè ó sọ nínú alukurani ìwé alápọ̀nlé ó ní túbú ìlànà ìnáwó kánà gàfárà ó ní gbogbo ẹ̀dákẹ́dá tí ó bá ti ṣe ìfẹ́ òun ọlọ́run ọba ó ti rójú re òun ọlọ́run ó dẹ̀ ti rí tànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam ó wà ní irú ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ yòówù ti rú ẹni bẹ́ẹ̀ léṣẹ̀ ó ní òun ọlọ́run àwọn ti àwọn dárí ẹ̀ṣẹ̀ jì onítọ̀hún ọlọ́run ó dárí ẹ̀ṣẹ̀ yín jì yín ọlọ́run ó ṣàforíjì fún yín yóò ṣàforíjì fún gbogbo wa ẹ lẹ́ǹkan sí alájà ṣé ẹ ti ṣetán láti fẹ́ Haji àfà àní mo sọ fún yín pé mo ti ṣetán láti fẹ́ wọn ẹ tún wá ń sọ̀rọ̀ alájà èmi ò ṣàlájà o tó bá tó bá já sí mẹ́ka àwọn ẹ̀rọ ń pè lálàyà o èmi tèmi mo dẹ̀ ti ṣetán láti já sí mẹ́ka. ṣe rí mo fẹ́ ká gbà pé kò sí ohun tí ọlọ́run ọba ò lè ṣe bó bá ṣe pé ti ìwà yín tẹ rò pé ó burú díẹ̀ ni ló ń ṣe yín lẹ fi rò pé ẹ lè di alájà <laughs> kò rí bẹ́ẹ̀ ẹ máa wo Aji Kamaldeen tí ó jókòó sí ẹgbẹ́ yín ṣe bó níbi tí mo ti pàdé àwọn náà. nítorí ìdí èyí ẹ jẹ́ kí ẹ̀mí wa tó le ẹ jẹ́ kó wálẹ̀ wàláì tàláì kì í ṣòpin ayé ó ṣeé ṣe kó jẹ́ pé ọlọ́run fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ kan àbí méjì ni ọgbà ẹ̀wọ̀n èyàn ó tún fi kẹ́kọ̀ọ́ sí ni oníkálukú wa ló mọ ohun tó gbé wa débí ẹni tí wọ́n kó bá tó wà ń bẹ nínú yín ẹni tó ṣe pé àfọwọ́fà ni ó ń bẹ nínú yín ẹni tó ṣe pé ó dẹ̀ mọ́ọ́mọ̀ pọ̀lú ìpáǹle pọ̀lú ọkàn líle náà ló gbé débí òun wà nù yín kí la wà ní jáwọ́ fún nínú gbogbo ìwà bàjẹ́ ìwà páǹle ìwà tí gbogbo ohun tí ọlọ́run náà wọn ò fẹ́ ká jáwọ́ níbẹ̀ ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀ ibi yìí kì í ṣòpin ayé ẹ sì mọ́ rọra yín pin nítorí ìgbàkigbà tá a bá ti débí pọ̀lú bẹ́ẹ̀ bẹ́yàn ṣe wà nínú ẹ̀wọ̀n àtúnra àwọn ẹlòmíì tó jẹ́ pé òun wọn le ẹni tí ń mú mú kú mú egbògi olóró ń bẹ ń bí àmọ́ mo dẹ̀ mọ̀ wípé inú ọgbà ẹ̀wọ̀n yìí oníkálukú wa ó ti rí ẹ̀kọ́ kan sí méjì kọ́ ẹ jẹ́ kó jẹ́ wípé ńgbà tá a bá jáde níbí káwa náà tún mọ polongo ìyìn rere fún àwọn èèyàn níta ní ká mọ̀ sọ fún wọn pé ìwà burúkú ò dáa ìwà páǹlẹ̀ ò dáa ọmọ líle ò dáa ká mu oògùn olóró ká mọ ká mọ̀ sọ fún wọn pé kò dáa ni ànábì Yusuf. alayhi salatu wassalam. ẹ òun náà padà rí ìṣòro báyìí rí tó jẹ́ pé ń bẹ ní ìhámọ́ ń bẹ látìmọ́lé nígbà tó sì jáde pọ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ọlọ́run tún dá a lọ́lá kánlá ó fún lówó kówó ó ní àníkún ọmọ àníkún aya àníkún ọrọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe wọ́n ní bàdà awúsùmíláì mìnàṣẹ́ ìtọ́ nìrọ̀jìm bìtìmíláì rahman rahim. bisimilahi rahman rahim. يا من أخرج يوسف من غيابة الجب يا من أخرج يوسف nígbà tí ó padà jáde ọlọ́run bá tún wá dá lọ́lá ẹ ká fi ti Yusuf ká fi kẹ́kọ̀ọ́ rere nítorí ìdí èyí ọlọ́run gbàdúrà wa ẹ n tó gbé wa débi kò ní padà ṣẹlẹ̀ sí wa mọ́ kò ní ṣẹlẹ̀ sáyà wa kò ní ṣẹlẹ̀ sọ́mọ wa kò ní ṣẹlẹ̀ síran wa káwa náà lè máa ṣe wáàsí fún gbogbo àwọn tó kù níta ẹni tó ń wùwà páńlé ẹni tí ń gúngò ẹni tí ń gúnbẹ ẹ kí gbogbo wa kárẹ wọ gbogbo ẹ bọlẹ ìwà dáadáa lọ́lọ́run fẹ́ subhana rabbika rabbil isati amma yasifun wa ala mursalin alhamdulillahi rabbil alamin ma salam. ẹ ṣeun ọ̀dà. kí ló lè a máa fà tó jẹ́ pé ibi tí wọ́n jẹ wọ́n wá. àbúrò rí bí wọ́n jẹ́ wáàsí láti ní dọ́là ìyẹn ò ní gbà kúrò níbi tá a wà yìí. sẹ́mi lówó tí ń fún wọn ni tá a wá ṣe wáàdì. àlàyé ìyàwó tiẹ̀ ó fojú wọ kádàrà tiẹ̀ ó yà gba káàmù kó gbàdí iṣẹ́ ẹ lọ. ìbábá ẹ̀ dábì ìkà sí nǹkan kò mà sẹ́ni tí kò láfi pamọ́. ó wọ̀ mí lára púpọ̀ mi mọ̀ bóyá owó òun náà lára. owó èmi náà létí. owó òun náà létí. ẹjọ́ torí Ọlọ́run ṣe rí wà ń bí ta wà ń bí kò ń ṣe pé òun àwa náà ó dẹ̀ wù mí pé tọ́lọ́n bá fi lè yọ mí kúrò níbi tí mo wà yìí tọ́lọ́n bá yọ wá kúrò níbi tá a wà yìí a fẹ́ wá yín wá kẹ́ túbọ̀ sọ̀rọ̀ Ọlọ́run fún wa káwa náà yí padà tẹ́ bá lè fún wa ní àdírẹ́sì yín àbí fóònù nọ́mbà yín a wá yín wá tọ́lọ́n ti yọ wá. bẹ́ẹ̀ ti wíhùn Ọlọ́run ti gbà yóò kó yín yọ. àmín àmín àmín. wàhálà ọmọkèrè yìí máa ń tó ń tẹ̀kì Ọlọ́run ọba náà ní yọ ẹ̀dá nínú ewu Ọlọ́run ọba tó yọ àwọn tìṣíwájú tó yọ Yésùfù nínú kànga yóò yọ yín náà nínú ìlú kẹwàá yóò yọ yín bẹ ṣe ti ẹ ní kùsàjò ọ̀làlá àwòlà ọ̀làkùwàtà ẹ̀ ibo lẹ́wà gbà sí. ìkọ̀kọ̀ ń bá ní lẹ́rù ni. kò mà sẹ́ni tí ò ní. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o. ẹyẹ gbọ́n jẹ̀bẹ̀ lákìsà kò sóhun tí kò. alájì kí ló gbé orí dé bẹ̀rẹ̀. Balikis àwọn ìwà burúkú tí mo ní kó jáwọ́ bẹ̀yẹn gan ló gbé mi débẹ̀ mo burú gan tẹ́lẹ̀. àṣírí ìkọ̀kọ̀ ń bá ní oníkálukú bára ẹ̀ wí oníkálukú àbìtì ẹ̀ lábẹ́ aṣọ. kò mà sẹ́ni rú. ajá ajá ni wọ́n wẹ̀rẹ̀ tó ń tẹ̀lé rẹ̀ tẹ́mi bí ẹ̀ tó ń ga àgọ́ mi ajá ayé ẹ̀ máa bàjẹ́ lọ́yà mọ́ báyìí. kí á sì bí àwọn ológun ti máa ń wà ẹ́ ọmọ mi mo lè mo lè bójú ìyá alájà jẹ wọn bá ìgbẹ́ kọ̀ọ̀kan tó ń kọ́ lẹ́yìn máa fọ̀ dànù kí ló ṣe. ajá ò ní ṣe àwọn oríire bá bí tipa àwọn náà kúkú ni ẹnu àtàwọn ta ni lélẹ̀ ta ni wọ́n ẹ̀ ń bì yù who you be kí ló ṣe. I talk pass you now. Ah! mo ga go, ẹ lọ. wọ́n go, tọ́ ìdánù. mo go, jù ẹ lọ go, fi ẹ lè. go, bá wo ìwọ go, wo ìwọ àtàwọn go, la. ìwọ àtàwọn go, la. èmi àti go, èmi àti ẹ go, àti ẹ. ìwọ go, ẹ ẹ pàápàlẹ̀ go, wọ mí lọ. go, wọ mí lọ. go, ọ̀dà ìwọ. Imagine, go,

àbúrò ẹja. ẹ ẹ ẹ ọ ti kú ọ ti kú ọ ti payọ ọ ti payọ àwọn àdúgbò ẹja ló ti payọ ọ ti payọ ọ ti payọ ọ ti payọ àwọn àwọn àti ẹlẹ ọ ti payọ ọ ti payọ àwọn àdúgbò ẹja ló àwọn àdúgbò ẹja ló àwọn àdúgbò ẹja ló àwọn àdúgbò ẹja ló àlọ sùn ní wàrà wàrà ó sùn sẹ. ó yà ẹ náà ti gbé ìgbésí ayé mi yìí rí. Ah, ah, ah. mo gbé Balikis mo gbé mo wá rí i pé kò sí lè ń bẹ́ẹ̀ òun ló tì mí títí tí débi tí mo fi ṣàgbákò bí tí mo ṣàgbákò tí mo bá fà pàdé ọ̀rọ̀ àfáà ni mo wá tẹ́tí sí tó wọ̀ mí létí nígbà tá a fa àwa lọ tán mo wá tẹra má ní ṣíṣe mo gbàdúrà ní kíkan kíkan kí ọlọ́run ọba kó yọ mí kúò kí n délé láyà ọ̀tà láàfíà ṣó nígbà tó lọ́run yọ mí tí mo délé ah mo tọ̀ àfáà lọ ibẹ̀ làfáà ti bẹ̀rẹ̀ sí ní tọ́ mi sọ́nà tó tọ́ mi sọ́nà tèmi náà fi wá gba Islam ìgbà tí mo gba Islam àlàáfíà dé sígbésí ayé mi hmm. tí mo dẹni tó ń kírun tí mo ń ṣàṣàlátù ìgbà yẹn láyé mi tó wá dáa ni mo tó wá nífọ̀kànbalẹ̀ ẹ́ nǹkan tèmi náà sọ fún ẹni àdúrà tó wà ń gbèsè ayé mi báyìí ló jẹ́ kí n rí dùnú. ó ga aláàjì báyìí náà tí a ti gbé ògbésí ayé Bílíkísù Sàǹdà yìí rí. ẹ wo ẹ máa jà àbókù lọlé olóró níwọ̀nba àgbà tí ẹ̀yin méjèèjì ti yànda láti fẹ́ra yín ọlọ́run ti ṣe gbogbo ètò kalẹ̀ tí yóò rọ̀ gbogbo yín lọ́rùn tí ò ní sí láburú ẹ wò èyí tèmi kan fẹ́ mú kúrò ní ọ̀rọ̀ oríta tán ni ẹ máa ń lọ tẹ́ máa ń dúró yín ẹ̀yin ẹ mú toríta kúrò nú ọ̀rọ̀ yín kẹsì máa kírun déédéé ẹ rí ìyanu ọlọ́wọ́n ọba. aláyè hmm. ṣé lóòótọ́ ni. ó tọ́ ni gbogbo ètò ti wà ńlẹ̀ pátápátá tó bá ti ṣe nǹkan tí mo fẹ́ tó dé oríta yẹn mọ́ gbogbo ètò ti wà ńlẹ̀. ó dáa àfà ẹ ń ṣetán láti fi orí talẹ̀ ẹ ṣáà máa gbàdúrà fún mi wàhálà yíyọ mi kúrò lórí ta yẹn kó sọ́bẹ̀ dí ìwọ. ní agbára ọlọ́run àdúrà ti gbà àti pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí èmi gan-an tún wọlé alúwà tì yín báyìí àdúrà yín ó gbà lọ́lá ọlọ́run ẹ wọn tó yìí ajábàrí kìí ẹ̀yìn lẹ́ni ẹ máa mú lóòrèkóòrè. ló dàbí jẹ̀dí. bẹ́ẹ̀ bá ń jẹun ẹ lè máa mú bẹ́ẹ̀ jẹun ẹ lè máa mú gbogbo ẹ bá ń gbẹ̀yìn ẹ lè máa mú yóò túnbọ̀ mọ fún yín ní àìsè kínní gbogbo ọkàn tó wá lé bí àpáta àdánrè yóò mọ̀ ọ̀rọ̀ yóò sì mọ̀ ọ̀rọ̀ ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. ẹ ṣeun máa fà mo balẹ̀ kí ṣe mí ní dáwọ́ tọ́jú yẹn dúró ṣòye ẹ ṣe gbogbo nǹkan tá a ṣe má lọ sórí ìta yẹn mọ́ gẹ́gẹ́ bá fa àṣẹ sọ ṣó ti gbọ́. alájì ta ni wọn máa gbé gan ṣin tí ò ní sọ pàkọ́nù èmi promise yìí o èmi ò ní dọ́rí ìta yẹn mọ́ o láyé láyé débẹ̀ mọ́. o ní débẹ̀ mọ́ alhamdulilayi ọ̀bìnrin balikis wò tó o bá débẹ̀ mọ́ èmi náà promise ẹ pé màá ṣègbéyàwó fún ayé agbọ̀ràn àmọ́. Ah! ó ga ọ àṣé nǹkan táláìmọ̀ kan máa fi ń ṣe rẹ̀ ló pọ̀. bẹ́ẹ̀ni. Eh, afa ẹ ṣáà máa gbàdúrà fún mi. ẹ jẹ́ kí ẹ̀mí wa tó le ẹ jẹ́ kó wálẹ̀ wàláì tàláì kì í ṣòpin ayé ó ṣeé ṣe kó jẹ́ pé ọlọ́run fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ kan àbí méjì ní ọgbà ẹ̀wọ̀n èyàn ó tún fi kẹ́kọ̀ọ́ sí ni oníkálukú wa ló mọ ohun tó gbé wa débí ẹni tí wọ́n kó bá tó wà ń bí ó ń bẹ nu yín ẹni tó ṣe pé àfọwọ́fà ni ó ń bẹ nu yín ẹni tó ṣe pé ó dẹ̀ mọ́ọ́mọ̀ pọ̀lú ìpáǹle pọ̀lú ọkàn líle náà ló gbé débí òun wà nu yín kí la wá ní jáwọ́ fún nínú gbogbo ìwà àbàjẹ́ ìwà páǹle ìwà tí gbogbo ohun tí ọlọ́run náà wọn ò fẹ́ ká jáwọ́ níbẹ̀ ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀ ẹbí yìí kì í ṣòpin ayé ẹ sì mọ́ rọra yín pin nítorí ìgbàkigbà tá a bá ti débí pẹ̀lú bẹ́yàn ṣe wà nínú ẹ̀wọ̀n àtúnrà àwọn ẹlòmíì tó jẹ́ pé òun wọn lé ẹni tí ń mú mú kú mú egbògi olóró ń bẹ̀ ń bí àmọ́ mo dẹ̀ mọ̀ pé inú ọgbà ẹ̀wọ̀n yìí oníkálukú wa ó ti rí ẹ̀kọ́ kan sí méjì kọ́ ẹ jẹ́ kó jẹ́ pé ńgbà tá a bá jáde níbí káwa náà tún mọ polongo ìyìn rere fún àwọn èèyàn níta ní ká mọ̀ sọ fún wọn pé ìwà burúkú ò dáa ìwà páǹlé ò dáa ọmọ líle ò dáa ká mu oògùn olóró ká má jẹ́ ká mọ̀ sọ fún wọn pé kò dáa ni ànábì Yusuf. alayhi salatu wassalam. ẹ òun náà padà rí ìṣòro báyìí rí tó jẹ́ pé ń bẹ ní ìhámọ́ ń bẹ látìmọ́lé nígbà tó sì jáde pọ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ọlọ́run tún dá a lọ́lá kánlá ó fún lówó kówó ó ní àníkún ọmọ àníkún aya àníkún ọrọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe wọ́n ní bàdà usubinlayi mina shaitan rajim bisimilayi rahman rahim. bisimilayi rahman rahim ya mani yusufa min ghayabatil jubbi. ya mani akhraja yusufa nígbà tí ó padà jáde ọlọ́run bá tún wá dá lọ́lá ẹ jẹ́ ti yusufu ká fi kẹ́kọ̀ọ́ rere nítorí ìdí èyí ọlọ́run ó gbàdúrà wa n tó gbé wa débí kò ní padà ṣẹlẹ̀ sí wa mọ́ kò ní ṣẹlẹ̀ sáyà wa kò ní ṣẹlẹ̀ sọ́mọ wa kò ní ṣẹlẹ̀ síran wa káwa náà lè máa ṣe wáàsí fún gbogbo àwọn tó kù níta ẹni tó ń wùwà páńlé ẹni tí ń gúngò ẹni tí ń gúnbẹ kí gbogbo wa kárẹ̀ wọ́ gbogbo ẹ̀ ìwà dáadáa lọ́lọ́run fẹ́ subuhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin ma ẹ ṣeun oh, kí ló dé bẹ́ẹ̀ kò ráwọn fẹ́ẹ́ tán àmọ́ àpá àtijọ́ pé kí n tí wọ́n jẹ wọ́n wá. àbúrò rí kó jẹ wá sí láti ní dọ́là ìyẹn ò ní ká kúrò níbi tá a wà jọ náà. sẹ́mi lówó tí ń fún wọn ní tẹ́wọ́n àti wájú. àlàyé àwọn tiẹ̀ ó fojú bọ́ kádàrà tiẹ̀ ó yà gba káàmù kó gbàdí iṣẹ́ ẹ lọ ìbábá ẹ̀dá bí ìkà sí nǹkan kò mà sẹ́ni tí kò láfi pamọ́. ó wọ̀ mí lára púpọ̀ mi mọ̀ bóyá ó wò òun náà lára. owó èmi náà létí. ó wò òun náà létí. ẹjọ́ torí Ọlọ́run ṣe rí wà ń bí ta wà ń bí kò ń ṣe kó hun àwa náà ó dẹ̀wùn mí pé tọ́lọ́n bá fi lè yọ mí kúrò níbi tí mo wà yìí tọ́lọ́n bá yọ wá kúrò níbi tá a wà yìí a fẹ́ wá yín wá kẹ́túbọ̀ sọ̀rọ̀ Ọlọ́run fún wa káwa náà yí padà tẹ bá lè fún wa ní àdírẹ́sì yín àbí fóònù nọ́mbà yín máa wá yín wá tọ́lọ́ba ti yọ wa. bẹ́ẹ̀ ti wíhùn ọlọ́run ti gbà yóò kó yín yọ. àmín àmín àmín. wàhálà ọmọkèrè yìí máa ń kó tó ń tẹ́kì ọlọ́run ọba náà ní yọ ẹ̀dá nínú ewu ọlọ́run ọba tó yọ àwọn ti síwájú tó yọ yéṣùfù nínú kànga yóò yọ yín náà nínú ewu tẹ́ wáyé yóò yọ yín bẹ́ẹ̀ ṣe ti gbọ́ ẹ̀ ní kúsájò ọ̀làlá fún wọn ibo lẹ́wà gbà sí. ìkọ̀kọ̀ bá ní lẹ́rù ni. kò mà sẹ́ni tí ò ní rí wí oníkálukú lómi tiẹ̀ àfipamọ́ ni ò jẹ́ ká mọ̀ rẹ bàbá olówó ti jalè. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ o. ẹyẹ kan jẹ̀bẹ̀ lákìsà kò sóhun tí kò. Ah, ah. Alhaji kí ló gbé orí dé bẹ́ẹ̀ yẹn. Ah, Baliki yìí àwọn ìwà burúkú tí mo ní kó jáwọ́ bẹ̀yẹn gan ló gbé mi débẹ̀ ah, mo burú gan tẹ́lẹ̀. àṣírí ìkọ̀kọ̀ ń bá tẹ̀mí bí ẹ̀ tó ga gan mi àti ẹ̀ màbàjẹ́ lórí abọ́ báyìí. yọ́sí ìlú àwọn ológun máa ń kọ́ ẹ̀ ọmọ mi mo lè mo lè bójú ìyá alájà ẹ̀ wọ́n bá ìgbẹ́kọ̀ kó tó ń kọ́lé ìmọ̀ fọ̀ dànù kí ló ṣe. ó ní sí àwọn olóore máa àwọn olóògùn kú ní ẹgbẹ́ àtàwọn ta ni èwo who kí ló ṣe. I talk pass you na. mo ga ju ẹ lọ. wọ́n tún fẹ́ dànù. mo ga ju ẹ lọ wọn fi ẹ lè. ìwọ bá wo ìwọ bá wo ìwọ tó wọ́n ta dàbí. èmi àti ẹ èmi àti ẹ èmi àti ẹ. ajẹ́ kò mọ̀ bí wọ́n ti ọmọ ẹ̀rọ parabalẹ̀ wọ̀ mí ah. lọ. wọ̀ mí lọ. ọ̀dà ọ̀dà ìwà. Thank you. Oúnjẹ mọ́, wèrè ń jẹ mọ́, má lọ jẹ mọ́, òsì kò dìde o. kẹ́kẹ́ ẹ̀yin náà ti gbé ìgbésí ayé mi yìí rí. Ah, ah, ah. mo gbé balikis mo gbé mo wá rí i pé kò sèrè ń bẹ eh, òun ló tì mí títí tí débi tí mo fi ṣàgbákò bí tí mo ṣàgbákò tí mo bá fa pàdé eh. ọ̀rọ̀ àfáà ni mo wá tẹ́tí sí tó wọ̀ mí létí nígbà tá a fa àwa lọ tán mo wá tẹra má dúrà ní ṣíṣe mo gbàdúrà ní kíkan kíkan kí ọlọ́run ọba kó yọ mí kúò kí n délé láyà láàfíà ṣé onígbà tọ́lọ́run yọ mí tí mo délé ah mo tọ́ àáfàá lọ ibẹ̀ làáfàá ti bẹ̀rẹ̀ sí ní tọ́ mi sọ́nà tó tọ́ mi sọ́nà tèmi náà fi wá gba Islam ìgbà tí mo gba Islam àlàáfíà dé sígbésí ayé mi hmm. tí mo dẹni tó ń kírun tí mo ń ṣàṣàlátù ìgbà yẹn láyé mi tó wá dáa ni mo tó wá nífọ̀kànbalẹ̀ nǹkan tèmi náà sọ fún ẹni yẹn àdúrà tó wà ń gbèsè ayé mi báyìí ló jẹ́ kí n rí dùnú. Ah, ah. ó ga aláàjì báyìí náà tí a ti gbé ògbésí ayé Bílíkísù Sàǹdà yìí rí. ẹ wo ẹ máa jẹ àbókù lọlé olóró níwọ̀nba àgbà tí ẹ̀yin méjèèjì ti yọ̀ǹda láti fẹ́ra yín ọlọ́run ti ṣe gbogbo ètò kalẹ̀ tí yóò rọ̀ gbogbo yín lọ́rùn tí ò ní sí láburú ẹ wò èyí tèmi kan fẹ́ mú kúrò ní ọ̀rọ̀ orí ìta tán ni ẹ máa ń lọ tẹ́ máa ń dúró yìí ẹ̀yin ẹ mú torí ìta kúrò nú ọ̀rọ̀ yín kẹsì máa kírun déédéé ẹ rí ìyanu ọlọ́run ọba. aláyè hmm? ṣé lóòótọ́ ni. ó tọ́ ni gbogbo ètò ti wà á lẹ̀ pátápátá tó bá ti ṣe nǹkan tí mo fẹ́ tó dé oríta yẹn mọ́ pé tó ti wà lẹ̀. ọ̀dà àfà ẹ̀ ń ṣetán láti fi oríta lẹ̀ ẹ̀ ṣáà máa gbàdúrà fún mi wàhálà yíyọ mi kúrò lóríta yẹn kó sọ́bẹ̀ dí ìwọ. ní agbára ọlọ́run àdúrà ti bá àti pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí èmi gan a tún wọlé alúwà tì yín báyìí àdúrà yín ó gbà lọ́lá ọlọ́run ẹ gba wọn tó yìí Ajabare case ẹ̀yin lẹ́ni ẹ máa mú lóòrèkóòrè. dàbí jẹ̀dí. bẹ́ẹ̀ bá ń jẹun ẹ lè máa mú bẹ́ẹ̀ jẹun ẹ lè máa mú gbogbo ẹ bá ń gbẹ̀yìn ẹ lè máa mú yóò túnbọ̀ mọ́ fún yín ní àìsèké ni gbogbo ọkàn tó wá lé bí àpáta àdán rè yóò mọ̀ ọ̀rọ̀ yóò sì mọ̀ ọ̀rọ̀ ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. ẹ ṣeun gan mo bàrẹ̀ kí ìṣẹ́mi náà ní dáwọ́ ọ̀tọ́jú yẹn dúró ṣòye ṣáà ti ṣe gbogbo nǹkan tá a fẹ́ kó ṣe má lọ sórí ìta gẹ́gẹ́ bá fa àṣẹ ṣe ti gbọ́. alájì ta ni wọ́n máa gbéga ẹṣin tí ò ní sọ̀pà kọ́nù èmi promise yìí o èmi ò ní dọ́rìtà ẹ̀ mọ́ o máa yé láyé ní débẹ̀ mọ́. Ah, o ò ní débẹ̀ mọ́ ah, alhamdulilayi rabbil alamin balikis o tó o bá débẹ̀ mọ́ èmi náà promise ẹ pé màá ṣègbéyàwó fún ayé agbọ̀ràn àmọ́. Ah, ó ga ọ àṣé nǹkan tá láì mọ nǹkan máa fi ń ṣe rẹ ló pọ̀. bẹ́ẹ̀ni. ẹ afa ẹ ṣáà máa gbàdúrà fún mi má dé bẹ̀rẹ̀ mọ́. ajabari kiss ẹ jọ àwọn òbí yín kọ́. ẹ wo kí n máa purọ́ ń tè mí o èmi ti délé ti pẹ́ o. why kí ló dé ah, ah, ṣé ẹ̀yin ò mọ̀ pé òbí ẹni ní gbákejì ọlọ́run ọba ni lọ́dọ̀ ọmọ kí ló dé tẹ́ délé ti pẹ́ kí ló dé tẹ́ ìwádìí wọn wò. ẹ wò nígbà tí mo ṣì wà bíi ọmọ ọdún mẹ́rìndínlógún èmi ti sá kúrò nílé mi ẹjọ́ mi ò mọ́mọ́ ẹjọ́ lọ́dẹ ẹjọ́ mi ò mọ́mọ́ lọ́dẹ ẹjọ́ ẹjọ́ mi ò mọ́mọ́. ọlọ́run ò tó ń tọ́ mi sọ mi dá torí ọ̀dọ́ àdúgbà àpòjù ìbàdídé ìgbà tó kú bá mi lé. àbíkẹ́ ọmọdé yìí lẹ̀ ah, ẹ gbà yìí ṣé bí wọ́n ní kẹfí ilẹ̀ kẹfí ilẹ̀ ọ̀rọ̀ ọba ìkísùn ti dà wọ́n mọ́jú. ilé ọba ìkẹfí ilẹ̀ tó tọ́wọ́ ìsọmídà kúrò ọlọ́run tọmọ wa mọ dàgbà lójú òbí ẹbí torí Ọlọ́run torí tí Bàlíkísù sọ níjà ìwọ ọmọ ìyá. Bàlíkísù náà dàrú mọ lọ́gbà. àfa èyí tí wọ́n ṣe náà kò jẹ́ káàtó. àmọ́ bùkù Bàlíkísù wọn náà bùkù. Aji Kamaldeen iṣẹ́ kù sí yín lọ́wọ́ o ẹ máa tẹ̀lé Ajàbàrí Kiss délé ẹ ń láti mọ̀ ìyá baba ẹ mọ̀ bàbá ẹ bẹ̀gbọ́n ẹ má búrò ẹ mọ̀ àwọn ẹyẹ tó ṣú nítorí ẹni tó bá ń fẹ́yàwó tí ò bá fẹ́ ẹ bímọ kò tí ì ríyàwó fẹ́ ẹ bá délé kẹ́ gbìyànjú ṣẹ́dígbọ́ ọlọ́run wá fún wa ọlọ́run fún wa láyé fún wa lálejò náà àárọ̀ wa lọ́njọ́ dá ọ̀sán wa lọ́njọ́ dá alẹ́ wa lọ́njọ́ dá. Àmín. Eh, eh, má torí parọ́ wa madam kó má bọ̀sán wa jẹ́ káàárọ̀ wa dàdọ̀sán kọ̀sán wa dàdálẹ̀ kalẹ̀ wa dàdálókè ọmọ ọlọ́rọ̀ ọba náà àti náà fídíò nìyà àsánàtà òfìlà Asanata, àti àsánàtà òkè náà sábà fà á ní ìwọ dára máa ń fà. Sọ̀ndà ìyá mi kí ló ṣẹlẹ̀? Wá ọba ayé, ó jẹ mí lówó last week o. Ẹni kọ́kọ́ yanjú tilẹ̀ náà tó bá yanjú tilẹ̀ wàá gbà mí ìdí àdá ọmọ ìyá mi kí ló ṣẹlẹ̀. ẹni tó jẹ owó náà ló máa san àfún ẹ lówó ẹ bá wa. o fẹ́ yáwó ń sàbí báwo ni. ẹ abẹ́ ìyá àgbà ásìkì ọmọ ìyá ẹ náà ni àjọ ń ṣe náà látàrí ó ti yẹ ó mọ̀. màámi yàrá ya tó ju yàrá ya lọ. ẹ wá ẹ fi ilẹ̀ bóyá ó ń ronú ilé ayé ẹ̀ níwo ni tí ń gan ẹ fi ẹni ẹlẹ́ni ilẹ̀. àmọ́ nísìn mo ti wá dé àpá àpọ́nlélé. ṣé kí ẹ rí àti pé ó ń sáré ayé ni rí. mo mo yè é balikisi mo mo mo wà lè kó sèré bẹ́ẹ̀. balikisi mo fẹ́ kó rí mi gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́wọ́n bá rán sí ẹ láti kọ́lé fún ẹ láti ra mọ́tò fún ẹ pé kò lè kó ìlú ìta ẹ̀ ṣé wàá kó mẹ́. màmí kí ló dé fi yẹn lẹ̀ ṣé bẹ́ẹ̀ màmí gbogbo ọwọ́ ẹ máa ń lò yẹn náà kí ló bá yẹn dé náà. dà. <laughs> èwo ni wèrè ẹ̀kan náà ń bọ̀lẹ̀ sí ráwọn àsìkò kì í ná. ibo lè ti ráwọn ìpèrè tó kàn ṣe bí. Ah. ó yà mí lẹ́nu rárá ara yín náà ni ìṣẹ̀dẹ̀jọ́ ń wá bí mi. ẹ fà gàràgà rè wá má lọ láì fún mi lówó mi. sọgbẹ́ ní gbàgbé ewo níbẹ̀ kiri náà òwe máa fún oníkàlùkù bẹ̀rẹ̀ sí lọ tiẹ̀. sọ fẹ́ kú fún mi. gbàgbé bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kí ló ṣe é o dari mọ mi. ohun ọ̀ṣẹ́ rárá. ẹ o dari mọ. èmi ò rẹ̀. ìwọ dari mọ. ọ̀gbẹ́ni wọ bíẹ́. ìwọ. ọmọ ẹ fi lè rí ẹ. ẹ ẹ èkó dùn àbí ọlọ́kọ̀ girama yín wá kó wá ṣe lọ́ọ́ màá lẹ́kọ̀ọ́. ìwọ. ní ìtani china pọ̀ wo lóòrùn gbòòrùn lọ. kébí gbòòrùn lọ. ìwọ ọlọ́run mo ṣí ẹ. ọ̀gbẹ́ni wa ni sanwó mi mo ló ń lọ sanwó fún mi kò tó lọ. bọ́ọ̀lù jásí tèmi nù máa bá etí ìyá ẹ ní o. ọ̀dà pọ̀ kúrò sálọ àdìwá tún padà wá bí ibi náà lẹ ti wá wá bá mi ẹni ò tí ì ṣètò ni ẹ dìde ẹ dìde ẹ máa wá lọ ẹ dìde ẹ máa wá lọ onígbèsè onígbèsè náà ni gbogbo yìí onígbèsè ni máa wá lọ eré eré ẹjọ náà pẹ ẹ ń dùn òun pàdé. wọ́n ń dùn òun pàdé tí wọ́n bàjẹ́ àwọn ọmọ àti ọmọ lójú o. aláyẹ ti ṣe ìjọ àgbo ọ̀gá aláta wà ọmọ yẹn kàn ju gbogbo ẹni tí aláyọ ti ẹ̀wù bẹ̀ rárá. ẹ wá ẹ wá mílíkì zu sọ̀ǹda ń kọ̀ ibo ló wọ̀ lọ gan ibo ló lọ tẹ̀lé ẹ wá tó sì kì í. bóyá ń tọ́ ọmọ lọ́wọ́ àárín yẹn látàrí. ó sì kì í. ìwà ló ṣẹlẹ̀ táwọn. ó retí èrè wà ń lè. ó mọ ohun tó máa ṣẹlẹ̀ ń sìn o máa lọ try láti lọ bá mi wò nílé ṣó ti yẹ kó lọ bá mi kàn sí kó ba lè mẹ́pá yé ń ṣe kíni ayé ń retí ẹ̀ ṣó ti yẹ. bàbá ayé ló gbé jáde lọ lánàá. àbí wèrè nìyẹn jẹ́ ṣe ọlọ́láyè gbẹ́nu òṣìṣẹ́ àwọn ọlẹ́ ọ̀ ń bẹ́ẹ̀ ni ẹ lọ síbi tẹ́ ọ̀ lọ. ó ṣáà máa fi yọ̀ sí ṣáà ni màá lọ kàn sí i ṣara dáadáa kó tètè lọ. òkè ọ̀gá ńlá. ayé wa ń ta. bàbá ẹ fún mi sìgá. ẹ má sàbí bẹ́ẹ̀ sìn. ẹni wọn tó bá ń wọ̀nyí mm, lẹ́yìn ọmọ. wọ́n ní o gbé pọ̀ mọ́ wa. kìnìún lè lo fẹ́ràn ni kò sọ yẹn náà bá ẹ sọ. sìgá nìkan lè fẹ́ fún mi àbí ẹ lọ mú kejì wàá jẹ ọ̀ṣẹ́ yóò bẹ̀rẹ̀ ṣe ni. ó dẹ̀ a máa gbọ̀n lọ́wọ́ sí ni o ó máa ń gbé nǹkan jogan. bẹ́ẹ̀ ni ni eléèrè ló fẹ́ rà wá pariwo lé mi lórí jọ. ó sẹ̀ mo sì kò bẹ̀rẹ̀ sí ní jẹ́ gbà. máa ń jẹ́ mo lè jẹ́ yọ eléèrè jà yẹ kí n mọ̀. salamu aleykum báwo ni ọ̀rẹ́ bílíkì sọ̀ǹda lórí awọ bílíkì ṣé kò ń ṣe pé bàbá yìí ti lò nǹkan fún ẹ ṣá ó jẹ́ ìyá rẹ lọ́pọlọ. ẹnìwé o ọmọ tiẹ̀ ń béèrè ẹ lórí ìta olórí dẹ̀ ló pàṣẹ pé kémi wá wù ẹ́. ìyábọ̀dé mi ìṣàárẹ̀ kókókó báyìí lára mi lè bí ìtọ́ta nígbà tí mo fọ́ lójú ìgbà ẹni mi ríran nígbà tí mo wá di ní etí ìgbà ẹni mi ìgbọ́ràn ṣùgbọ́n nígbà tí ọlọ́run wá lo alhaji kamorudin láti tan ìmọ́lẹ̀ sí òkùnkùn ayé ni ìgbà ẹni mo tó wá mọ̀ wípé ìgbà ayé tí ò nítumọ̀ òun là ń gbé. Ah, ah. àwọn ta ló ń gbègbè sí ayé tí ò nítumọ̀ lẹ́nu ẹ̀ àwa làwa ń gbègbè sí ayé tí ò nítumọ̀ àbí òkè kò ń ṣẹ́jú ẹ̀. ọ̀rẹ́ ti yé mi èmi ò wá sí oríta yìí mọ́ o ìwọ náà ò bá dẹ̀ fi ibẹ̀ sílẹ̀ kó ṣe ìfẹ́ ànábìwá wọn mọ́ọ̀d sálálá wálé wàsálà kí ọ̀rọ̀ náà kó lè yẹ àwọn ayé lẹ́nu ó dàbí bí mo ṣe ń bá ẹ lórí ẹ ló ń yí mi káàkiri àbí tó bá bí ẹ̀dá jẹ́ kí n rí ẹ lórí ìta tó ju ẹ̀dá ìjà tó yàrá àlàjì. àwọn sùúrù ìlànà ọlọ́run kò dé bá kó sínú ọmọdé yìí ó bá mi máa yí padà ó ṣe ìfẹ́ ìwọ ìnà sìrántà lè mọ̀ sẹ́kì mi. ìdènà sìrántà lè mọ̀ sẹ́kì mi. ìdènà sìrántà lè mọ̀ sẹ́kì mi. aláàjì kí ló dé ojú yín máa le díẹ̀. ojú mi ò ṣe níbi téèyàn bá rí nǹkan tó bá bíyàn nu ojú àlè nàá. ẹ kí lóhun tẹ wá rí tó ń bí yín nù. kí ló fẹ́ bí mi nú ju àwọn tí mo sọ pé mo fẹ́ rí pẹ̀lú ẹ̀ tí mo dẹ̀ ń bá pàdé lẹ́nu ọ̀nà ilé ẹ̀ ó wù mí bíi kó pa mí ni. bó ṣe máa wò nìyẹn nítorí àwọn kò gbákù gbé ọ̀rọ̀ tí mo sọ fún mo tún jẹ́ kó yé wípé ẹ̀yin ni ọlọ́run lò láti tan ìmọ́lẹ̀ sí òkùnkùn ayé mi. ah i see abájọ tó ṣe wò mí bẹ́ẹ̀ yẹn. mo tún wá sọ fún pé tí òun náà bá lè ṣe ìfẹ́ ànábìwà àwọn mọ́ọ̀dù. sálálá wọlé wàsálà báyìí wà fún. Hmm, hmm. ah, ìyẹn máa dùn gbọ́ sétí ìyàwó mi ti tó níwájú àgbáyé yàrá sàlásù dáàsùn ìyẹn náà dá. kí ni mo tún wá ń dúró mu ṣebí ẹ̀yìn lọ́lọ́run lò fún mi sábà tí wàá ti paṣẹ mi jèrè ọkàn mìíràn ah, aláàjì kò léèwọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọpẹ́ ní fọ́lọ́run ọpẹ́ ní fọlọmù kò sí wàhálà Ọlọ́run á dẹ fún ẹ ṣe á gbà fún ẹ ṣé wàá gbà wípé ọlá lọ ń lọ sílùú yìí o. Ah, alájì mi ìgbàgbé. o gbàgbé bẹ́ẹ̀ ni o ti tán ó yà jẹ kájọ sáré débi kan. tó bá ti yá ẹ jẹ́ àwọn àlọ́. ìwọ kọ́ ni ọmọ àǹtí mi jìmọ̀ kẹ́ni. bẹ́ẹ̀ ni ìmọ̀ yín máa ń. o wà á dá báàgì ni. àti wọlé kí ẹ kẹ́sàn-án mi ta ọ ìwọ kújú fún láti dojú ẹ máa ń àìkú fún àìgbọ́ wà nílé ẹjú báyìí wá. ẹyẹ pọ́n jẹ̀bẹ̀ lákìsà kò sóhun tí kò ṣẹlẹ̀ rí oníkálukú bára ẹ̀ wí ọmọ ní ẹ̀rí máa ń yẹ láwé mọ̀ àǹtí mi ti wọ̀lú. àǹtí bí ní kí. ṣọ́ọ̀mọ́ ni wọ̀nyí ó lọ àlọ́ àbójú ẹ̀yìn láti yọ ọdún yìí ó tiẹ̀ gbàgbé pò fòbí kan sílé. màámi ẹ má bínú mo mọ̀ wípé mi ìyẹlẹ́ni tó yẹ kó máa pè ní ọmọ yìí mọ́ àmọ́ mo fẹ́ bẹ̀ yìí ẹ fi torí ọlọ́run kẹ́ fi àánú gbà mí. ìyá wa ẹ dákun ẹ bá wa forí jì wọ́n torí pé ìgbà tí àwọn náà rí ìmọ́lẹ̀ tán ni wọ́n tó mọ̀ yìí pé àsínúkùnkùn làwọn wà. ẹ ṣeun àáfàá dájúdájú èmi pàápàá rí ṣe olúwa lára ẹ̀ olúwa ń gbé nínú ẹ̀ tó ń dábìrà àbí kì í ṣọmọ mi ni mo tún fojú mi kàn yìí láyọ̀ àtàlàáfíà tó múra déédéé tó rù déédéé báyìí ah, ọlọ́run mo mà dúpẹ́ o alihamudulilayi alihamudulilayi. ẹ àmọ́ ìyá wa ẹ̀yin náà ṣekú díẹ̀ káàtó bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí abiyamọ ó yẹ kẹ́yin náà ti gbìyànjú láti wá wọn rí. <laughs> ṣe rí àfa ṣẹ́rí mi tẹ̀ ń wo yìí abiyamọ tòótọ́ ni mí níbi tí òbí nífẹ̀ẹ́ ọmọdé òun ni mo nífẹ̀ẹ́ ọmọ mi dé kò síbi tí mi ò wá dé. ọkùnrin ó balẹ̀ ẹ ní dààmú ṣe rí lórí àwọn istiara tí mo ti ṣe lórí ọ̀rọ̀ ọmọ yìí ìyá wa a fi ń yé mi wípé àlàáfíà ni ọmọ yìí wà níbi tó gbé wà lọ́hùn yóò sì padà fẹsẹ̀ ara rẹ̀ rìn wálé kódà àlùkùránì alápọ̀nlé gan pàápàá jẹ́ kó di mímọ̀ fún wa wípé tí ibùgbé kan bá rí bákan bákan fún ẹ̀dá ó sàn kí a ṣe ìjírá sí ibòmíì ẹ jẹ́ ká rí ìrìn àjò tọmọbìnrin yìí rìn gẹ́gẹ́ bí ìjírá ìyá wa. nígbà tí ó bá ṣe padà wálé ayọ̀ ni ó lè kàn ohun tí kẹwàá jẹ́ ká rọ̀ mọ́ náà ni àdúrà ká sì mọ̀ ṣe sàárà torí èyí ló lè jẹ́ kí ìrìn àjò rẹ̀ ó tètè dà kankan níbi tó gbé wà lọ. àfa sí nǹkan méjì tó ń ṣe mí náà ni wípé yorùbá bọ̀ wọ́n ná mọ ẹni kú ó sàn jọ mọ ẹni nù lọ gbogbo nǹkan tẹ̀dẹ̀ ní kí n ṣe pápátá ni mo ti ṣe àwọn sàkátẹ́ ní kí n yàn mo yàn kódà gan mo yàn ju bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe lọ bó ṣe ń gbómi lára sí òun ni mo fi ń ṣe é àmọ́ àfa mi ò gbúrò kankan. ẹ ṣe ìyá wa ṣe rí àwa àfa àporíṣiríṣi tí n bá ní kẹ lọ mówó wá màmá wọn è gbọ́ bùkátà mi ni. àdúrà yìí ni kẹ́ ẹ jẹ́ ká tẹra mọ́ ẹ jẹ́ ká ṣe àdúrà. auzubillahi mina shaitani rajim bismillahi rahmani rahim. kò á tán síbẹ̀ o ẹnìkan tún sọ fún mi ó lóun rọ́mọ mi nílùú èkó gẹ́gẹ́ bí abiyamọ mo tún gbéra ó di ìlú èkó nígbà tí mo débẹ̀. àmà àmà àgbàlagbà ṣe lẹ́yìn màmá bíríkì àmà ẹni sùúrù bíríkì máa tó dábàá sí i ó ti yé yín màmá ó sáré ṣe kí ni ó sáré lọ báwọn tiẹ̀ ní oríta lọ ó ti yé yín. ọmọ mi kí ló dé tó jẹ́ pé òun dó sọ̀rọ̀. <laughs> wàá gba ara gbà yẹn a fi ṣe swaga ṣe a bá ṣe yẹn a nílé ṣe kíni a nílé jọ ọmọ ayé a nílé jọ ọmọ oró kò tí ì yẹ yín màmá a sì fi táwa gbé dàgbà ó ti yẹ kó yé yín gbàdá wa ṣe wèrè títí wọn wá kọ́ wa nídìí òra wa kọjá sí olóhùn ṣàmáfì olóhùn. ibí yìí ni ẹ ń gbé àti bíríkì. rárá o màmá wa máa ń gbádùn làbá ni a máa ń ṣayé níyì ni ìbẹ̀rẹ̀ àwọn ọmọ ayé máa ń gbà wẹ́rù kú ó ti yẹ yín màmá ẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ màmá títí màá tó di ẹ sọdá ọlọ́run orí ẹ wà ń bẹ ẹ mọ tó ṣẹlẹ̀ mọ́. ó dà ẹ mọ̀ mo fẹ́ sáré jáde wá ṣùgbọ́n kí ni kò sáré fún yín ọ̀pá ìwé wa alẹ́ wa èwo ni wọ́n fún yín màmá èwo ni wọ́n fún yín màá mi màá mi mọ̀ ń bọ̀ ó ti yẹ yẹn jókòó ẹ̀ ń bọ̀ ní ìtìtì. wọn yóò bá yẹ nìjẹ́ àmọ́ ìjọ tá a bá rí bí báyìí ìjọ náà ni bí ń wọlé lẹ́ni ni kò ní dọ̀la àjọ ń lọ lẹ́ni gbogbo sọ̀ndà eh. gbogbo sọ̀ndà eh. gbogbo sọ̀ndà. Eh. tó sá ń lé báńkì kò sí sí wàhálà. tó sá ń lé báńkì kò sí sí wàhálà. sí baraka báńkì understanding ni. sí baraka báńkì understanding ni. Miliki sọ̀ndà dé kòbé kòbé. kòbé yàrá yàwọn wọn kòbé àwọn bá wọn dá nǹkan wọn. wọ́n lọ fẹ́nẹ́ sí ní dodo. there is fire on the mountain. run there is fire on the mountain. run òkè àti gbó èkó nígbà ló dúró ìyẹn lọ́yàwó òdò bẹ́ẹ̀. gbogbo sọ̀ndà gbogbo sọ̀ndà gbogbo sọ̀ndà. tó sanlé báńkì kò sí sí wàhálà. tó sanlé báńkì kò sí sí wàhálà. ti baraka báńkì understanding ni. ti baraka báńkì understanding ni. bílíkì sísan dáadé kò bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ yóò wà down, Run, run, run. There is fire on the mountain. Run, run, run. Yeah. Ìṣòro ọmọ, mo ti ṣòro ọmọ láyé mi. Bílíkì Yeah. Yeah. Ah, màámi, mi ò rí lọ́jọ́ yẹn, ẹ má bínú, ẹgbẹ́kẹ́gbẹ́ àti ìmukúmu ń lò jẹ́ kí n rí yìí, ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ mi tiẹ̀ ti gbà sùúrù ó tó kí n gbàlù kí n máa jó ni bí mo bá gbàlù lọ́jọ́ tèmi ìtì bá ń jó ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ìpè mo tún fojú mi méjèèjì mo fi rí ọmọ mi láyọ̀ àtàlàáfíà ó dúpẹ́ ṣé bí olórin kan ló kọrin ó ní bólúwa bá ti gbèjà ẹ̀dá kí lolú ẹ̀ tún bínú fún. ṣé ẹ rí nítorí kí ẹ wá lè bá gbàlù kí ẹ lè bá gba ijó lọ́jọ́ tòní òun làwa náà ṣe wá. bẹ́ẹ̀ ni bí ìbòwò inú òkùnkùn mo wà ẹ tàn mọ́lẹ̀ sí fún mi. ìyá barikis àwọn ni mo fẹ́ fẹ́ ọkọ mi ni torí ẹ̀ ni mo ṣe mú wọn wá. ọkọ yìí. ẹ pẹ̀lẹ́ mà. mo bá dúpẹ́ o pé mo tún fojú mi rọ́kọ ọmọ mi. ẹ kí lorúkọ tí. orúkọ mi ni alhaji kamarudin adigunju ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni mí òjò pàṣẹkẹrẹ ọmọ àtìbà. Mm pàṣẹkẹrẹ ọmọ àtìpá mo dúpẹ́ wọ ọlọ́run ó yá dìde ọkọ mi dìde dìde dìde eh, pẹ̀lẹ́ ìyá mi kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. àmọ́ mi àwò ní jẹ nǹkan kan mo kàn fẹ́ kẹ́ mọ̀ yìí pé wíwá tó wà yìí ó máa sùn tì yín lálẹ́ yìí tó bá dọ̀la a máa padà bọ̀ wá bá wa. apá ẹ ṣeun ilé àtọ̀nà yìí. àǹtí mi balẹ̀ kí ẹ̀ka sùn àǹtí mi láti jọ ẹkú jó mẹ́ta ẹkú lè máa ní. ṣokora ṣé o wà pa. bẹ́ẹ̀ ni àǹtí mi ṣé pé a tún lè fi ojú wa méjèèjì ní ah. àǹtí mi balẹ̀ kí ìsìláyọ̀ àtàlàáfíà ọlọ́run máa ṣe o. ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wo ọkọ mi nìyí àwọn àfa tí wọn máa ń tọ́ wa sọ́nà ọlọ́run ò ní dààmú iná ilé àtọ̀nà tí iná òkùnkùn ní bàjẹ́ ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ wá ní fi ọmọ yín kankan ṣàwátì lágbára ọ̀rọ̀ ẹ ṣe. ẹ mọ́mí ẹ jẹ́ ká wọlé torí àwọn onípẹ́ padà bọ̀ tòun máa dúró máa fara. ká wọlé náà ní kí tiẹ̀ lọ ṣe gbogbo tẹ bá fẹ́ tẹ fẹ́ jẹ tẹ fẹ́ fúfú mi <laughs> ọmọ mi wójú lọ jà. ṣe ìfẹ́ ilẹ̀ gbòòlì tó ṣé kò sí. bóyá ilé ọmọ òfin látànà tẹ̀sí lọ yẹn. ìṣe lọkàn yín bẹ̀rẹ̀ sí ní fáàmì. Ah, <laughs> a jẹ́ pé bó ṣe ń ṣe mí ló ń ṣe ẹ́ mi ò ní parọ́ fún ẹ tí ò bá ṣe mọ́ mi ni ah, mi ò ní yọ̀ǹda o mi ò ní yọ̀ǹda ṣé bí mo ṣe kó o bẹ̀ yẹn. ṣe ló dàgbà tó yẹ kí mo gbàgbé ẹlẹ́dàá mi síbí o ó wá túbọ̀ sí wípé ìfẹ́ wá ti wá di ìgbín àti karahun. tí ìgbín bá dé fà ìkarahun á tẹ̀lé <laughs> Balkis ṣó mọ̀ wípé bá ṣe kó ń bẹ̀ yẹn lánàá ni ọlọ́pàá wa kó wọn lóríta yẹn. Hmm. point of correction sir oríta tiwọn kì í ṣe oríta tèmi mọ́ nítorí ọlọ́run ọba Allah ó ti sọ bẹ́ẹ̀ di èèwọ̀ fún mi. má bínú má ìdá má bínú gbàgbé ah, very good very good ṣé tó bá ti di ọ̀la hmm, kàkúkú jẹ́ kí gbogbo ẹ̀sìn kú pátápátá máa tẹ̀lé lọ máa lọ kó ẹrù ẹ̀ tó bá kù nílé ọ̀dọ̀ máa kó wá bíbá wà á fà máa gbé bíbá yìí pẹ̀lú mi. alájì hmm? ohun tó bá ti yá kò tún pẹ́ wọ̀n ebi go fẹ́ yánu ni <laughs> ẹ ṣe. ẹ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ilé yìí ti dilé ẹ̀ hmm. wo gbogbo ẹ̀ bó ṣe tó yìí ilé yìí ti dilé ẹ̀ àmọ́ balẹ̀ kíyèsí. náà mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan wákàtí márùn ẹ mi fẹ́ yẹ kó di kó tó wá mú àsàlátù kó mú lọ́kùnkún dùn inú mi á dùn tó bá lè ṣe bẹ́ẹ̀ má dẹ̀ jọ ẹ lójú. <laughs> mo ti gbọ́ àlàjì máa ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́. alhamdulilayi o ṣe ẹ wo mi máa wọ bedroom sí máa wẹ̀ tí bá ti wẹ̀ tán tí mo lọ tán bọ́ sí kitchen kò dáná lẹ́dẹ̀ mi tí bá ti dé láti fi ṣe máa jẹ torí mi kì í jẹun nítorí ọlọ́run. ó dà kò bó wà láyé <laughs> ẹ ṣe kan ní aláàjì ìwọ ọlọ́run ọba ó máa dúpẹ́ lọ́wọ́ ẹ o. Ah! ma bọjọ. mo ti ń bọ̀. dayọ̀ lókùnmókùn <laughs> dúpẹ́ fọ́dọ̀ ẹ wò àdúrà wa gbà àṣọpẹ́ ṣọpẹ́ ẹni tó ní kò mú ògbà ó ní bó ṣe ṣẹ́. subila Ìyábọ̀dé mo dúpẹ́ fún Ọlọ́run barikis lórúkọ mi o alága wúrà èmi ò ń ṣe sànda. bílíkì báwo ló ṣe ṣe báwo ló ṣe ṣe bílíkì kò yé mi bílíkì wọ ni. mo dúpẹ́ fún Ọlọ́run. Eh, adúpẹ́ adúpẹ́. ká dúpẹ́ fún Ọlọ́run alihamdulilayi. adúpẹ́. ká tún dé ní adé alihamdulilayi rọ́bì alami mo dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó yọ mí kúrò nínú òkùnkùn tó tan ìmọ́lẹ̀ sínú ayé mi aláàjì kamorudin tí wọ́n sọ níjọ́ kínní àná ó lè lo àìsíkì mi òun lọ́lọ́run lò fún ògo mi tó sọ ìmọ́lẹ̀ sókùnkùn ayé mi lọ́dún èyí mo dúpẹ́ fún ọlọ́run. bílíkì ah, èmi náà ti rí pé kò sí nǹkan kan ń tà ibi táwa yẹn ó kó ẹrú ni ah, àṣé ń gbà yẹn tó ń bá wa sọ. So kánà ti tètè gbóná ayé wo bá dáa jù báyìí lọ hmm. ìwọ tó ti gbóhùn sí wo báyìí ẹ ṣe rí Bílíkì bí mo ṣe wà yìí kò sí nǹkan kan mọ́ támàtà wà yẹn ó kàn ń gbá wa dà sẹ́wọ̀n ni lójoojúmọ́ ló wá ń kó wa kò sí nǹkan kan mọ́ bẹ́ẹ̀ kò sẹ́rì mọ́ bẹ́ẹ̀. Ah. títí gbogbo tara mi yìí ó rí pé kò jọra wọn mọ́ Bílíkì ṣàánú ayé mi. wọ́n á dúpẹ́ fún Ọlọ́run pé àsìkò yìí lọ́lọ́run fẹ́ wá tan ìmọ́lẹ̀ sínú ayé. Hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ah. kò bá dára kò bá sọ tó bá di next week Sunday ó tẹ̀lé mi lọ sí àsálàtù wa ọlọ́run àtọmọ náà tó kù kan ayé ẹ̀. àǹtí mi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú pé aláwọ̀ nìkan lọ́ba tó mú ni kúrò nínú òkùnkùn tó máa ń fìyàn sínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni. mi ti bílíkì ah, ẹ wo èmi kan ti ṣe tán sí ah. mo ti ṣe tó láti tẹ̀lé ẹ eh, aláwọ̀ apá ọ̀la bílíkì báwo mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé aláwọ̀ nìkan lọ́ba téèyàn máa ń dúró tì tí kò ń ṣẹ̀rù bàyàn òun ló máa ń mú yàn kúrò nínú òkùnkùn tó máa ń fìyàn sínú ìmọ́lẹ̀ lẹ́ni tẹ́ ẹ ti pàdé àlàjà ẹ fọkàn balẹ̀ ọ̀rọ̀ yín ti dayọ̀. Mm. fọkàn balẹ̀ ìyábọ̀dé ọlọ́run á ṣe dáadáa fún mi fọkàn balẹ̀. o jésù ń dá mọ́ báyìí ah, ah, èmi kò jó sáńlé mọ́ báyìí èmi kò jó sáńlé mọ́ báyìí. olúwa ò ṣe é o alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rọ́bì ọ̀dà mi. Salamu alaikum Alhaji. Alaikum salam salam. Wa dada. Alhaji. Mo máa rí nǹkan tó yà mí lẹ́nu lánàá. Kí ni ẹ? Ẹ ṣe. Nígbà tí mò ń ti àsálà túbọ̀ ní àná, mo máa pàdé ó sáńlé lọ́nà. Ó sáńlé? Ọmọ orí ìta àgbà yẹn? Ṣé kò ń ṣe fún ojú ó bá sọ̀rọ̀ o? Alhaji, mo dúró bá sọ̀rọ̀ dáadáa. Wá wá, ṣé kò ń gbogbo ẹgbẹ́ ṣubú ẹ̀? Torí níjọ́ kìíní àná, tẹ́yìn ò bá dúró bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ó ṣeé ṣe kí n ti kú tàbí kí wà lẹ́wọ̀n bóyá ọlọ́run lè ti paṣẹ mi sọ́ di mímọ́ ó tan ìmọ́lẹ̀ sí òkùnkùn ayé ẹ̀ torí ẹ̀ gangan mo ṣe dúró bá sọ. Ah, ó ṣe yé mi ni a jẹ́ pé ìyàwó mi ti lọ ní wáàsí àgbáyé nìyẹn. <laughs> ẹ bá kú sọ bí aláàjì èmi náà fi jọ ànábì kan ni ẹ wò àáfàá gangan ló yẹ ká máa pè lóníwàásí àgbáyé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n barikis hmm, n tó fẹ́ ra wọlé yìí ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ o. Hmm, sórí èyí tí o gbé yìí ọlọ́run abẹ́ ṣe ó kúkú dáa ó dáa kóun náà yí padà ṣùgbọ́n ẹ jẹ́ kí islam yẹn kó yé dáadáa tí islam bá yé a mọ̀ pé òun ní láti máa kí wákàtí márùn déédéé a mọ̀ pé òun ní láti máa lọ sásàlátù déédéé tí gbogbo lè bá yé tóun náà mọ islam tó ti pàṣẹ tiẹ̀ náà mọ ọlọ́run ọlọ́run akókó fún ẹ ládàá ẹ̀ á dẹ̀ gbà fún ẹ á rọrùn fún ẹ láti ṣe ọlànàbí lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run á fún mi ṣe kí lẹ máa jẹ báyìí. ó gbọ́dọ̀ bá ti fún mi. ẹ jẹun wọlé. o ṣeun o ṣe. tí òun náà ti wá rí i pé àsálàtù yìí ó dùn ó dùn ju yìí lọ. Ah, ó tọ́ ni o mo ṣẹ̀ṣẹ̀ gbà ni. <laughs> Balikis àṣé lóòótọ́ ní pé ráré máa ń ráre hmm. gbogbo ayé táwa rò pé à ń jẹ lóríta yẹn bàbá àyà pọ́nbélé ni ẹ̀bẹ̀ mú wà bí ọlọ́run ọba mi òkè kó jọ kó bá mi tètè yí gbogbo àwọn ọmọ tó wà lóríta kó tètè yí wọn lọ́pọ̀ padà hmm. torí pé kó tó dẹni ìgbà. àmì o ṣíwọ náà ti wá rí i pé ayédùn jẹ ju ìyá lọ bẹ́ẹ̀ ni kí ni ká ti gbọ́ èmi tó bì sọ lórúkọ alálùbáríkà tí mo wá yí padà tí mo sọra mi bí ó sálẹ̀ èmi náà nǹkan táwọn òbí mi sọ mí ní barikis alága wúrà tí wàá wò ṣùṣùṣù tí wọ́n á pera mi ní bílíkìsì sọ̀ǹda wo ká ṣáà máa dúpẹ́ ló tọ́ bẹ́ẹ̀ ni dúpẹ́ ló tọ́ ìgbè níbi pé wọ́n ní gbogbo òun tí ó wà lóríta pátápátá wọ́n mà ti dèrò ẹ̀wọ̀n Ah, ká máa dúpẹ́ tiwa ni ọlọ́run tó kọ́ àwa yọ á kọ́ àwọn náà yọ hmm. ìyábọ̀dé hmm. alájì máa ní kí mú ẹ wá sọ́dọ̀ wa. Eh! alájì ni kò mú mi wá ah, jẹ́ ká kúkú máa lóhùn sí jẹ́ ká máa gbá bílò kálájì kan lè mọ̀ pé mo ti ń ṣe sí. ẹ jà máa lọ sọ́nà ìyá àlẹ́ àmì tẹ̀lé mi. dùbọ̀ máa wo aláàjì ní ìrọ̀lẹ́ bóyá wà nílé mò ń bọ̀. salaamaleykum. waaleykum salaam. ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ pẹ̀lẹ́ ìyá bọ alhamdulilayi ẹ nígbà tí bariki sọ fún mi pé àsálàtù kan náà lẹ́jọ́ wa ni mo ní ah! inú mi á dùn láti rí ẹ. ẹ ṣe gan ni sà mo dúpẹ́ ẹ dẹ̀ kú tọ́jú ọ̀rẹ́ mi. ọlọ́run ọba ló ń tọ́jú gbogbo wa ìyàbọ̀ ṣé wọn náà wàá rí i pé ìyàtọ̀ wà nínú ìmọ́lẹ̀ àti òkùnkùn báyìí. bẹ́ẹ̀ni ẹ kú bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi tó jẹ́ kí n mọ títóbi àlòkùnrin ọ̀pọ̀lọpọ̀ lọ. dúpẹ́ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ọlọ́run lọ́ba tó nọpẹ́ àbí ká máa dúpẹ́ lọ́wọ́ àfa tó ń fi ojoojúmọ́ gbàdúrà fẹ́mi àtọkọ mi. Hmm. mo ṣẹ̀ṣẹ̀ wá rí pé títóbi tí wọ́n pè ọlọ́run ọba gan-an jẹ́ tó mú ìwọ Bílíkísù Sàǹdà tó yí ẹ padà tó sọ ẹ di Balikis Alágàwúrà tó tún wá fi odidi Alájì Kamárùdín tó fi ṣe adé orí ẹ kí ọlọ́run ọba ṣáàjò láìpẹ́ láì jìnnà náà kó ṣe oore ìdùnnú fèmí náà. àmì ooo aláwọ̀ àmì. ṣé òun náà ti wá rí i pé ó sáré ti wá dán wọn ah. eh, lé báyìí. ẹ tí wọ́n lè ara ibi. <laughs> <laughs> aláàjì àwàdà yìí pọ̀ ẹ wo aláàjì ìgbà ìmọ̀ nìyẹn o but nísìn mo ti dúpẹ́ fọlọ́ alihamdulilayi ọlọ́run ti wá sọ bẹ́ẹ̀ di èèwọ̀ fún wa. Ah, ìgbà ìmọ̀ ni lóòótọ́ ìgbà ìmọ̀ ni lóòótọ́ àdúpẹ́ fọlọ́ ẹ ní padà síbẹ̀ láíláí. àmín ọlọ́run mi pẹ̀lú ògbọ́n ọlọ́run bàrẹ́ kíyèsí ilẹ̀ mímọ́ tó ń lọ lọ́dún yìí ẹ jọ máa lọ. Ah! ẹ ṣí alaji, pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run máa bá mi ràn yín lọ́wọ́. ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ ṣùwádìí bó bá ṣe ń dé pẹ̀lú ògùn ọlọ́run nìkan àlòkù mọ́ńṣá alábìkúdúrà tó lọ́wọ́ ewo alájọ ẹṣẹ gan ni ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣàkótọjú ọ̀rẹ́ mi lágbára Ọlọ́run òkè òkè òkè báyìí lẹ máa lọ wàrà fáná mọkànà àléyà lágbára Ọlọ́run àránṣẹ Ọlọ́run àmà báyìí iṣẹ́ yín ò ní díṣẹ́ ah, Bilkis mo fẹ́ yọ. Ìyábọ̀ ìwọ náà wàá tẹ̀ra mẹ́sìn Islam kò yẹ jẹ́ kí wákàtí márùn-ún ẹ máa pé déédéé kò dẹ̀ má pa àṣà látújẹ tó bá ṣe bẹ́ẹ̀ mo ń ṣọ allah bí kúdúrà tó láì máa ràn wọ́n náà lọ sí àjì tó ń bọ̀. Ah, ìwé inú mi á dùn inú mi á dùn mo dé wá fi wákàtí ọ̀wọ̀ yìí promise yín pé mi ní jẹ́ kí wákàtí márààrún mi dín má dé máa ṣàṣàlátù fáànà bí mo mọ̀ sallallahu alaihi wasallam. alájà ló jẹ́ kí n máa pè láti ní ilé òun. Ah, ah. alájà tí mo ti kọ lọ́jọ́ kìíní àná màá wá ṣẹ̀ṣẹ̀ wá máa gba alájà rẹ̀ sí i. Ìyábọ̀dé tí ó gbẹrù mi pátá ló ti kó sí ẹ̀wọ̀n tì. gbogbo ẹ̀ pátápátá ni mo ti kó sí ẹ̀wọ̀n tì. Ah. Um, ṣé ìwé kọ̀ọ̀kan ṣe ti set gbogbo nǹkan ti wà nù mọ́tò. oh very good um, pẹ̀lú òwò ọlọ́run ọlọ́run aṣọ ẹ̀ lọ aṣọ ẹ̀ lọ jẹ́ kí ọ̀rẹ́ mi kó fi àdúrà kékeré kó fi sìn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ lẹ́ẹ̀kan wípé àwọn ò ní tẹ̀lé dé airport ok ẹ jẹ́ kọ́ lè mi ṣàdúrà fún ọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا رب هونا والمؤن مؤيد وما مريه لم تخنه كفاه كفاية الله خير من تواكينا وعدة الله في المدينة تكنينا كاد العادي فلا والله ما تركوا قولا وفيلا وتلكينا وتهجينا ولم نسينا نفي سير وفي هلن على مقولتنا يا رب banatu fiina ètò ńlọ yìí ẹ lọ ẹ sì bọ̀ ẹ lọ ẹ sì báwọn mi bá lọ báyìí wọn á sì lọ aláàgbóhùn mọ Ọlọ́run ní ṣe ti yín ògbó Ọlọ́run alibarika adébù mọ ẹ fọkàn yín balẹ̀ subahana rabbika rabbil izzati amma yasifuna wasalaamu alal mursalina alhamdulillahi rabbil alamin. lágbára Ọlọ́run ayọ̀ tí mo fi lé sínú ni ó sì bọ́ ọ̀rẹ́ ó sì bọ́ mọ kàtí ẹ lọ lọ́jọ́ ọ̀rẹ́ ẹ ó sì bọ̀ ọ̀rẹ́. ẹ lọ́ọ̀rẹ́ ẹ ó sì bọ̀ ọ̀rẹ́. mo kàtí ẹ lọ lọ́jọ́ òní o. ẹ lọ́ọ̀rẹ́ ẹ ó sì bọ̀ ọ̀rẹ́. ẹ lọ́ọ̀rẹ́ ẹ ó sì bọ̀ ọ̀rẹ́. mo kàtí ẹ lọ lọ́jọ́ òní o. ẹ lọ́ọ̀rẹ́ ẹ ó sì bọ̀ ọ̀rẹ́. ilé làbọ̀ mi ṣọlá. ilé làbọ̀ mi ṣọlá. Ah, mẹ́ka tí mo lọ yẹn mo di ẹrù yìí sọ́tọ̀ ni àmọ́ gbà tí mo wá dé báyìí mo ti rà pẹ̀rẹ̀ pé wọ́n bá mi fi ẹrù yẹn jíṣẹ́ fún nígbà tí mo dé ẹ ṣe gan àkọ́kọ́ mi. nǹkan tó fi dáa kí o máa wà tó bá dáa nìyẹn àbọ̀ mi ò yẹ sórí wá nígbà tó ti travel mo ti ń jẹ́ lẹ́nu pé àwa lè ṣe wedding yìí kí àǹtí mi tó jó lórí ẹbí má mọ̀ àbọ̀ mi ò yẹ ó dẹ̀ lẹ́nu tó tójú kò dàbí ẹni tí ó ṣẹ̀yìn wo mi ò borí àǹtí wa rí o ah òbí ẹni tó kù fún wa níyà àti bàbá rè àti mi ìyàwó ọmọ ẹ̀gbọ́n wa rè. Ah, ìyàwó Kàmọ́rù pẹ̀lẹ́ o ah, ah. Kàmọ́rù máa mọ̀jú lọ sọ́jà o. ó mọ̀jú lọ sọ́jà. ọmọ bo ni wọ o ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni mi. ìlú Ọ̀yọ́ ọjọ́ wa yìí kan náà. ọ̀yọ́ àbí kan náà ni mo fi wá dé. <laughs> ó tiẹ̀ ti da ilé ló wà o ò ní pírọ́blẹ̀mù o wà á pẹ́ nílé wa wá la máa lù ẹ́ gbó. wà á bí ọkùnrin àbíró wà á bí obìnrin àbíyè wà á pẹ́ lọ́ọ̀dẹ̀ mi o. máa wo sórí ìgbéyàwó tí ẹ fẹ́ ṣe yìí ah, mi ìmọ̀ pé òun lẹ̀ ń sọ ah, inú mi máa dùn sí ẹ sórí ìgbéyàwó tẹ fẹ́ ṣe yìí ó wá dùn mí wípé mo ti gba tíkẹ́ẹ̀tì mi mo máa travel ní ọ̀la yìí tó bá sí yẹn ni máa ń tan wọn apá síbẹ̀ ni but láìsí ilé mi sórí nǹkan tábúrò mi bá ti ṣe èmi yìí ni mo ṣe sórí tí máa wá dé máa wá ṣe ìyàwó ti tèmi lọ́tọ̀. <laughs> ẹ wo ọ̀rẹ́ mi nìyí close friends mi ni o eh. five and six ni wa ẹ̀rọ sọ pẹ̀lẹ́ o àsìkò tọ́rẹ́ mi fẹ́ wọnú ilé yìí lágbára àlékún owó àlékún ọmọ àlékún àlàáfíà ọlárẹ̀wájú ni ẹ̀ní dèrò ẹ̀yìn lágbára láwùrà bí ẹ rí pé ilé wa dùn ilé yín dùn gan ah. àsìkò tí mo wọnú ilé yín báyìí mo lọ sí mẹ́kà ẹ rí ìyàwó mi náà òun náà lọ sí mẹ́kà hmm. ẹ rí bí mo ṣe ń dán ah, ilé yín dùn lóòótọ́ ọlọ́ọ̀lọ́hún ni. ṣe tẹ rí àwa gan ti múra jí màá fẹ́ máa jáde lágbà tí mo wọṣọ mo kàn jáde mo rìn lọ sí jọ́ṣọ bẹ́ẹ̀ alájà ah, èmi ẹ lọ ìyàwó àbúrò mi ló lọ ló mú yàrá mi àyíwá fún mi èmi ẹ lọ. ẹ̀yin náà dẹ̀ lọ lágbàá ilé ayọ̀ tí ẹ ti kárí ó di dandan ẹ àti mi ẹ òwe máa ká àdáyé dúpọ̀ ibi tẹ́lẹ̀ náà ṣe máa lọ wé tó bá pè náà bóun sọ wáyé jẹ́ bàbá yín sọ̀rọ̀ lórí fún mi. èyí bá ti ẹ̀ pẹ́ aya mi má ṣe jẹ́jẹ́ o má ṣe jẹ́jẹ́ má jà o. ìgbéyàwó ajábalẹ̀ èké òun pẹ̀lú ajé kàmárù ìdùnnú àtayọ̀ papọ̀ kó màmá ní. ní dìbànújẹ́. òun pẹ̀lú àjìkàmọ́rú ìdùnnú àtayọ̀ papọ̀ kó má ní ní dìbànújẹ́. ìyàwó ajábàlì kì í òun pẹ̀lú àjìkàmọ́rú ìdùnnú àtayọ̀ papọ̀ kó má má ní dìbànújẹ́. akubar ẹgbẹ́lẹ́ ọba tóbi alihamdulilayi alihamdulilayi alihamdulilayi rọ̀bìlẹ̀ alamin adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ fún wa níbí a ti sọ pé ìgbéyàwó yìí gbogbo ẹ̀ ò ní ju wákàtí kan sí wákàtí kan àbọ̀ náà lọ òun náà la ṣe ń mu pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bí àwọ̀ bàbá ìṣọ̀nà èmi rò pé ètò tó kù báyìí nínú ìlànà ti mùsùlùmí àti òfin tí ọba mi ọlọ́wọ́n ọba ọba àlekè tó fi lẹ̀ fún wa ó ní ibi tá a bá ti ń ṣègbéyàwó báyìí lẹ́yìn ìgbà tá a bá ti béèrè sàdáàkì ká béèrè lọ́wọ́ àwọn òbí méjèèjì ṣé wọ́n fọwọ́ sí ìgbéyàwó yìí o àbí wọn ò fọwọ́ sí inú mi dùn pé a ti rí bàbá ọkọ a rí ìyá ọkọ a rí bàbá ìyàwó a sì rí ìyá ìyàwó àmọ́ àmọ́ ìtàn bá wa ká kọ́ béèrè lọ́wọ́ àwọn òbí ọkọ ṣé inú wọn dùn sí ìgbéyàwó yìí o àbí kò dùn sí. a fọwọ́ sí kódà àfi gbogbo ara sí pẹ̀lú. ẹ bá mi gbọ́ lọ́wọ́ bá tóbi. ẹ bàbá ọkọ ńkọ́. ẹ bá mi gbọ́ lọ́wọ́ tóbi. tẹ bá mọ bínú mi ṣe ń dùn tó lé ní àfà fẹ́ kẹ́ bá mi ṣàdúrà fún wọn dáadáa. ẹ wá gbé máìkì lọ sí ọ̀dọ̀ àwọn òbí ìyàwó ẹ wò ó ṣe rí èmi ò ron fáyọ̀ bí o sọ pé o bí èèyàn bá sì gun ẹṣin inú mi lénìí kódà kò ní kọsẹ̀ mo sì mọ̀ pé bẹ́ẹ̀ náà ni tìyàwó mi rí àbí. ẹ ṣe o la ṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ la ṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ rere. nítorí irú ọjọ́ òní o. la ń bẹ́ẹ̀ ọmọ rere nítorí irú èyí wù mí o. ẹ ṣeun àfà mo fọwọ́ sí i mo fẹsẹ̀ sí i mo fi gbogbo ara sí i. Allahu Akbar adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní báyìí Mike ó tún lọ sí ọ̀dọ̀ ọkọ ọ̀dọ̀ ìyàwó ká tún béèrè lọ́wọ́ òun náà lẹ́ǹkan sí wípé ṣé ti inú tọkàn ló fi fẹ́ ajẹ́kàmọ́ ni àbí wọ́n fún un ní tipá àbí wọ́n fà lé lọ́wọ́ lágídí. gbogbo ara ni mo fi nífẹ̀ẹ́ sí. ẹgbẹ́ lọ́wọ́ bá tóbi. ẹ tó ọkọ ìyàwó ṣé ó ń wù yín ajábàrè kí sùn wù yín látọkàn ni àbíbò. ẹ ṣeun gan afa ó wù mí láti fẹ́ kò sẹ́ni tí ó force mi fẹ́. Allahu Akbar adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ìgbéyàwó kì í ju báyìí náà lọ àti béèrè gbogbo ohun tó yẹ á béèrè àti rí àgé àti rí tẹ́sbíù àti rí ìtẹ́ ìkírun àdẹ̀tí rí gbogbo nǹkan tó yẹ kí a rí àmọ́ ní báyìí a gbọ́dọ̀ máa wá sọ ọ̀rọ̀ ọlọ́run kó tó di pa lọ ọ̀rọ̀ ọlọ́run à ń láti fi bọ́ra wa yó ká wa tẹ́tí ká gbọ́ ní ìṣẹ́jú kan bada auzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاكهوا من طوبى لكم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة. ó tún bẹ́ẹ̀ ẹ ọlọ́run ọba àlekè ó ń bá wa sọ̀rọ̀ ó ń bó ní làákàyè sọ̀rọ̀ ó ní tó bá tásìkò tó yẹ kọ́mọ ọkùnrin ó ní aya kó wá obìnrin rere àwọn wo lóbìnrin rere obìnrin tó lẹ́sìn tó lóbi tó ń gbọ́rọ̀ sí òbí rẹ̀ lẹ́nu ẹ tí kì í ṣe ọmọ jákujàkujàku ọlọ́run ní ká wá ká fẹ́ ẹ ọlọ́run ọba àlekè ó ní bó o bá lágbára ó lè fẹ́ méjì ó ní a mẹ́ta bó o bá tún wá lágbára tágbára ọ̀hún pọ̀ ọlọ́run ọba àlekè ní a lè fẹ́ mẹ́rin ẹgbẹ́ ọlọ́run tóbi. فإن خفتم ألا تعدلوا فواحدة. ẹ wá tẹ́tí o ọlọ́run bá ń sọ nínú àlùkùránì rẹ̀ ó ń bó nílà káyé sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n tó o bá lè ṣe déédéé ni kò fẹ́ méjì kò fẹ́ mẹ́ta mẹ́rin o ọ̀dà ìwádìí àbírà wa ta lẹni tó lè ṣe déédéé láàrin èmi àti ìwọ ta lẹni tó lè ṣe déédéé nínú ẹ̀dá ọmọ ènìyàn yàtọ̀ sí Allah Allah Allah ọlọ́run ọba ọba àlekè nìkan lọ́ba tó lè ṣe déédéé àwọn ẹ̀dá ò lè ṣe déédéé ọkọ ò lè ṣe déédéé sáya aya ò lè ṣe déédéé sọ́kọ òbí ò lè ṣe déédéé sọ́mọ bẹ́ẹ̀ náà lọ́mọ ò lè ṣe déédéé sóbí ẹ wá rí i pé onílàákàyè ni kùránì ń bá sọ̀rọ̀ kò bọ́mùgọ̀ sọ̀rọ̀ o àwọn òmùgọ̀ fàlàtà kìrú náà kùránì náà òun ò bá yín sọ̀rọ̀ ẹ̀yin arìndìn ó náà yín kọ́ lòun ń bá wí àmọ́ onílàákàyè ní kùránì ń bá wí eh, tá a bá ti wá mọ̀ pé a lè ṣe déédé kí ló dé tá a fẹ́ kan tó yanjú tí ọlọ́run bá fọwọ́ sí tóbi fọwọ́ sí kádéjọmọ jẹ̀gbádùn ayé wa lọ ẹgbẹ́ lọ́wọ́ bá tóbi. ẹni bá mi sún síwájú díẹ̀ ó jàre. àrùjálù lọ́wọ́múnà alàlẹ́sáì. ọlọ́run ọba àlekè ó ní òun fi ọwọ́ sí ìgbéyàwó nílé ayé ọmọ ẹ̀dá ó fi ọwọ́ sí ó fẹsẹ̀ sí pé ká mọ̀ ṣègbéyàwó kí òbí kó mọ̀ fọwọ́ sí kọ́kọ́ àtìyàwó kọ́dẹ̀ bára wọn kalẹ̀ ẹ ìgbéyàwó yìí ò ní túká ẹ bára yín kalẹ̀ ẹ bákọ ẹ sì bàbó ẹ bákan náà ẹ ìwọ ìyàwó a ní ṣaláìmọ́ sọ ọ̀rọ̀ òṣìtí fẹ́yìn náà nítorí pé ọlọ́run bá bá wa sọ̀rọ̀ nínú àlùkùránì gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ pé obìnrin lalápọ̀nlé jù. Ọlọ́wọ́n bá pọ́n àwọn obìnrin lé púpọ̀ àmọ́ ó wá ń bá wa sọ̀rọ̀ Ọlọ́wọ́n bá ní auzubillahi minash shaitani rajim bisimilahi rahmani rahim. auzubillahi minash shaitani ó ní àrìjálù kan múná hàlà iná lè الله Akbar. الله بما Allah الله بعده الله الله ọpọlọ rẹ ò ní dàrú àfàmì ìwọ ìyàwó pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá tọwọ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ oúnjẹ tí baálé ilé kì í jẹ ìyàwó ilé ò gbọ́dọ̀ ṣe ó wàá tẹríba fọ́kọ rẹ àwọn obìnrin renu tí ọlọ́run ọba ń tọ́ka sí nínú alukurani. ó ní obìnrin alápọ̀nlé obìnrin tó jẹ́ pé bọ́kọ bá ti ṣe hà òun náà ò ṣe o bọ́kọ bá ti ní ibi ní ojókòó ibẹ̀ náà lọ́kọ́ ó bá kì í ṣe ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so obìnrin là ń wí kódà ọlọ́run ọba tún fi kún débi pé nígbà tó o bá ti ń bẹ nílé ọkọ rẹ kí ìyá àbí bàbá rẹ ránṣẹ́ pè ọ́ nílé wọn bọ́kọ rẹ ò báyìí tí ì fàṣẹ sí ọ gbọ́dọ̀ lọ ẹgbẹ́ lọ́wọ́ bá tóbi ẹ nítorí ìdí èyí inú ilé dọwọ́ rẹ̀ ọlọ́run ọba tún wá tẹ̀síwájú ó ní gbogbo obìnrin tó bá ti gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tó ń tẹríba fọ́kọ tọkọ náà sì ń ṣètò rẹ̀ èso rẹ̀ ni ó jáde láti inú obìnrin ọ̀hún irú wọn ni mo ń bí ọmọ alálùbáríkà ọlọ́run fi ọmọ alálùbáríkà jíǹkì yín àtakọ àtabo yóò fi jíǹkì yín a ní kábàámọ̀ lórí ìgbéyàwó tá a ṣe àbámọ̀ a ò ṣe ọlọ́run ní fi sọ̀rọ̀ wa ẹ dákun ẹ bá mi ṣá mi gbogbo oore báyìí yóò kárí gbogbo ẹni tó kù wa o ọlọlá ọlá ọlá kù wá ta ọ̀pọ̀ àrò yóò kágbọ̀n gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe máa ń wí wọ́n ní kí n lọ bẹ̀ oge ilé dọ̀wọ́ yín o ilé dọ̀wọ́ rẹ o nítorí kódà bó o lówó ju káárò náà lọ mo fẹ́ kó o rántí bàríkìsù jẹ́ kórúkọ rẹ̀ rù ọ́ nítorí bàríkìsù tá à ń wí yìí àga ìjòkó barikis ọ̀la ìdúró barikis ọ̀la ni ìjòkó barikis ọ̀la náà ni barikis fúnra rẹ̀ ọ̀la náà ni bó ti ṣe rí náà nu orúkọ òru ọ wá wùwà barikisu àkọ́kọ́ tó jẹ́ pé pẹ̀lú ìtẹríba tí yóò bá gbóúnjẹ fọ́kọ báyìí yóò tún kúnlẹ̀ ni yóò tún gbóúnjẹ fọ́kọ kódà yóò tún fẹ́ gba sẹ́gbẹ́ kan pé tó ìwọ baálé mi bí n bá ti ṣàṣemọ́ṣe ẹgbà yìí mo mú tòsí kò tún já mi lọ́rẹ́ ẹgbẹ́ lọ́wọ́ bá tóbi Allah ẹ ọlọ́run wà pẹ̀lú wa ọ̀làlá haola ẹ èyí tó wá kù báyìí a wá ṣe gẹ́gẹ́ bí àwọn eléèbò ẹ òrùka ìgbéyàwó rẹ̀ tìtọ́kọ wà ń bí táyà wà ń bí afá mi ó wà á mú lọ fún wọn ó mú tìyàwó fọkọ ó mú tọkọ fún ọkọ ó fi bọ ìyàwó rẹ̀ lọ́wọ́ ìyàwó náà ó fi tọkọ káwá ṣe rábà náà. ó yẹ ya file ẹgbẹ́ lọ́n tóbi ó kú wọ ìyàwó náà fi sọ́kọ rẹ lọ́wọ́. Allahu Akbar. ọpẹ́ wa ọlọ́run àdúpẹ́. ọpẹ́ wa ọlọ́run àdúpẹ́. ẹ̀dá tí ò dúpẹ́ lára ẹ̀ ló wà. ọpẹ́ wa ọlọ́run àdúpẹ́. ẹ̀dá tí ò dúpẹ́ ṣe bára ẹ̀ ló wà. ọpẹ́ wa ọlọ́run àdúpẹ́. ọpẹ́ yẹn mi ọlọ́run mo dúpẹ́. kúndùmọ̀ ọ̀pẹ ìyàwó mọ̀lúbà. èyí là ń ṣayẹyẹ ìgbéyàwó ti kámọ́rù òdì ni kámọ́rù mò ń wí ọkọ lọ́wọ́ rí mọ̀dínà mọ̀ mọ̀ ń wí bílíkì ọ̀kàrẹ̀ bílíkì ọ̀kàrẹ̀ ìyàwó ẹ̀yìn kú oríire òkú oríire ènìyàn abioye ka mọ́rùndì ni ó ṣe bó rántí ọjọ́ àná tó ń bẹ ní àpọ́n ajíkàmọ́rù ọlọ́run ló ṣe lóore òfin bílíkìsù òfin kẹ kàmọ́rù ó ti wá ṣe é gbéyàwó bó bá ti rántí má ṣe wò tà mọ́ rárá ajíkàmọ́rù ọ̀rẹ́ ti bọ́lájí aláṣẹ rẹ̀ mọ́ ń kọrin fún un. Ebi náà rẹ o èmi màmá rẹ o aláṣìíye rẹ o wọ́dọ̀ àìdá o abọ́lájẹ mi wà o ọ̀rẹ́ ti kámọ́rún mi o sí ọ̀rẹ́ kámọ́rún tọ́jú bílíkìsì mi àwa táwa báyìí ṣe pé àwọ àwa báyìí kò hẹ̀ láṣẹ ọlọ́wọ́ wọn bá àwa báyìí kò bẹ́jì àbáyìí kò bẹ̀ẹ̀ o aláṣẹ rere o abọ́lájímọ̀ rẹ o wọ́dù ẹ̀dá rẹ o wọn ò pẹ́ méjì ní kòrò aláṣẹ rẹ wọ́dù ẹ̀dá o ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ bọ́lájí kí màmá ẹ̀ ṣe fàárẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. àwa náà kọ mẹ́wàá ìròyìn yẹn ṣé bọ́ lọ́wọ́ ọba lọ́sọ̀wọ́pọ̀ mọ́ ájí kàmọ́rò àti àjàbálẹ́kì àdó àdùn àfi sígbéyàwó àníkò sọ́mọ́nà tó jọ ṣẹ́ nígboro abọ́lájí mẹ́rin aláìṣeré wọ́dúwàdà ní ìgboro torun tó mẹ́yẹ lágbára lójú ọ̀run tó fi ń fò lójoojúmọ́ ohun tó ń fẹ́yẹ lágbára lójú ọ̀run tó fi ń fò lójoojúmọ́ kàmúrò mo ní kò yẹ ní bọ̀ọ̀dì ọlọ́run nìkan ló lè yé babaláwo tó òun ṣe àfa tó ń tẹ̀yẹ̀ pé ohun tó ń bẹ lókè ẹ̀pẹ́ sóhun ní babaláwo rí àmọ́ ẹgbàgbẹ́jẹ àṣírí ìyẹn ń bẹ lábẹ́ ẹ̀pẹ́ o kàmúrò dín ní kò yẹ ní kankan lọ́run nìkan ló lè yé ìdínà sìrántà lè mọ̀ sẹ́kì mi. àfinimọ̀nà lọ́lọ́run ọba. ìdínà sìrántà lè mọ̀ sẹ́kì mi. àfinimọ̀nà lọ́lọ́run ọba. ìdínà sìrántà lè mọ̀ sẹ́kì mi. Ah, ìgbà tí mo fọ́jú. ni mi ò ríran. ìgbà tí mo fọ́jú. ni mi ò ríran. ìgbà tí mo dití. ni mi ò gbọ́ràn. ìgbà tí mo dití. ni mi ò gbọ́ràn. ìgbà tí mi ò gbọ́. ni mi ò mọ̀ pé ràrè máa ń ràrè. àwùjọ bíi láyé ọlọ́run mọ̀ jẹ́ ràrè kẹ́yìn ayé. àwùjọ bíi láyé nínà ṣáìtọ́ ni rọ̀jí mi ọlọ́run má jẹ́ ràrè kẹ́yìn ayé. ìdìnnà sí rántálímọ́sì kẹ́kí mi. ìyédènà tìrà ń tàlí mùsẹ̀kìmí. àfinimọ̀nà lọ́lọ́run ọba. Ah. ọ̀pẹ̀lọ́pẹ̀ ìsìlámù. ẹ̀sìn aláfíà tí mo bá ní. ọ̀pẹ̀lọ́pẹ̀ ìsìlámù. ẹ̀sìn aláfíà tí mo bá ní. ó là mí lójú ó mú mi jáde. ẹ̀sìn aláfíà tí mo bá ní. ó tú mi sílẹ̀ ó mú mi kú fà mí bóde ó sọ mí dọlọ́rọ̀. ẹ̀sìn àlàáfíà tí mo gbà ní. ọpẹ́ lọ́pẹ́ ìsìlámù. ẹ̀sìn àlàáfíà tí mo gbà ní. ọpẹ́ lọ́pẹ́ aláwù. ẹ̀sìn àlàáfíà tí mo gbà ní. ọpẹ́ lọ́pẹ́ aláwù. ẹ̀sìn àlàáfíà tí mo gbà ní. ọpẹ́ lọ́pẹ́ kúránì ka akimi. àfinimọ̀nà lọ́lọ́run ọba. ìgbà tí mo fọ́jú. mímí ò ríran. ìgbà tí mo fọ́jú. mímí ò ríran. ìgbà tí mo di tí. Eh. mímí ò gbọ́ràn. ìgbà tí mo di tí ó. Oh. mímí ò gbọ́ràn. ìgbà tí mi ò gbọ́n. mímí ò mọ̀ pé ràrè máa ń ràrè. ìdìnnà síláńtà lè mú sàkíní.